ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الإمام الحافظ المحدث الفقيه السلفي ابن عبد ابن عبد الحادي رحمه الله تعالى أبو شروط الصلاة وقال وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ متفق عليه واللفظ لمسلم وقال وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة ولا يفضي الرجل إلى الرجل في فوض واحد ولا تفضي المرأة إلى المرأة في فوض واحد رواه مسلم وعن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله أورثنا ما نعت مني وما نظر قال احفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك قلت فإذا كان القوم بعضهم في بعض قال إن استطعت ألا يراها أحد فلا يرينها قلت فإذا كان أحدنا خاليا قال فالله تبارك وتعالى أحق أن يستحيا منه من الناس رواه أحمد وأبو داود وابن ماجه والنسائي والترمذي وحسنه وإسناده ثابت إلى بهم هو ثقة عند الجمهور وقال وعن أبي درداء رضي الله تعالى عنه قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم إذا أقبل أبو بكر آخذا لطرف صوته حتى أبدى الركبة فقال النبي صلى الله عليه وسلم أما صاحبكم فقد غامر الحديث رواه البخاري وقال وهو عن أبي موسى أن النبي صلى الله عليه وسلم كان قائدا في مكان فيه ما قد انكشف الركبتين أو ركبته فلما دخل عثمان غطاها وقال عن صفية بنت الحارث عن النبي صلى الله عليه وسلم أنه قال لا يقبل الله صلاة أحد إلا بخمار رواه أحمد وأبو داود وابن ماجه والترمذي وحسن والحاكم وقال على شرط مسلم وصفية وثقها ابن حبان وقد موقوفة ومرسلة والله ورواه ابن خزيمة في صحيحه ولفظه لا يقبل الله صلاة امرأة قد حاضت إلا بخمارها أو إلا بخمار وقال وعن أيوب عن ناف عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من جر صوبه خيلا لم ينظر الله إليه يوم القيامة فقالت أم سلمة فكيف يسمع النساء بذيولهم قال يرخين شبرا قالت إذا تنكشف أقدامهن قال فيرخينه ذراعا ولا لا يزدن عليه رواه النسائي والترمذي وقال حديث حسن صحيح وقد روي النافع عن ام سلمه وعنه عن صفيه عن ام سلمه وعنه عن سليمان عن ام سلمه والله اعلم وقال عن ابيايا القطات المجاهد عن ابن عباس رضي الله تعالى عنهما قال مر النبي صلى الله عليه وسلم على رجل وفخذه خارجا فقال غطي فخذك فإن فخذ الرجل من عورته رواه أحمد وهذا لفظه وأبو يعلى والترمذي ولفظه أن النبي صلى الله عليه وسلم قال الفخذ أوراق وقال هذا حديث حسن جريد وصعاه هو الطراوي وأبو يحيى مختلف أو مختلف فيه وثقه ابن معين في رواية وقال النسائي ليس بالقوي وقال البخاري وروي عن ابن عباس وجرهد ومحمد بن جعش النبي صلى الله عليه وسلم الفقر عورة وقال أنس وحصل النبي صلى الله عليه وسلم الفقر وحديث أنس أفند وحديث جرهد أعرض حتى يخرج من اختلافهم وقد روي حديث ابن عباس من وجه آخر عن طاووس عنه adápẹ́ fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala àtọ́ka sọláàtì fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìkí ọlọ́run ọba ọlọ́run kí mọ̀ bẹ́ pẹ̀lú àwọn sọ̀hábà ń sí ọlọ́run àwọn ará ló kan wá ní ọkùnrin wa àti lóbìnrin wa ọlájẹ́kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ní inú oṣù yìí a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tíra alimuharrar filhadi léyìí tí alàlámà ibn abdulhadi almakdisi rahimahullah ta'ala tí wọ́n pọ̀ abẹ́ kìtàbù sọ́láàtì òun náà ni a ṣe wà léyìí tí a sì máa tẹ̀síwájú lábẹ́ kìtàbù sọ́láàtì lórí ṣòro tó sọ́láàtì eléyìí ni tí a mọ̀ tẹ̀síwájú àbí allah subhanahu wa ta'ala kó ṣe àlékún mímọ̀ wa kó ṣe àlékún àgbóyé wa alájẹ́kan ṣoṣo ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala afáà ní báàbù ṣòro fi asalat ó ní tó ní ṣe pẹ̀lú ṣòro tó sọ́láàt bí tí a ń pè ní tá a lè pè ní mọ́jẹ̀mú àwọn mọ́jẹ̀mú irun mọ́jẹ̀mú irun àkọ́kọ́ tí a ń pè ní mọ́jẹ̀mú tá a ń pè ní sharp òun náà ni àwọn kankan tí máa gbọ́wájú ìjọsìn ká tó ṣe ìjọsìn bó tiẹ̀ já sí pé nígbà tí a bá ń ṣe ìjọsìn náà nǹkan ó gbọ́dọ̀ tún ó gbọ́dọ̀ wà ńlẹ̀ àwọn kankan kan tá a ti gbọ́dọ̀ palẹ̀mọ́ rẹ̀ kalẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìjọsìn bàbá wa ń ṣe ìjọsìn lọ́wọ́ àwọn nǹkan náà sì gbọ́dọ̀ wà ńlẹ̀ wọn ò gbọ́dọ̀ kúrò ń bẹ̀ ilé ìlànà kò ní ṣòrọ́t ṣòrọ́t olè ìbàdà àwọn ṣòrọ́t asálàtì ìtànpè lẹ́nu ṣòro tù làwọn nǹkan tá a ti gbọ́dọ̀ pèpì ẹ̀ kalẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìjọsìn tábà wá bẹ̀rẹ̀ ìjọsìn náà àwọn nǹkan ló ń sì wà ńlẹ̀ àwọn mìíràn wọn fà wọn ni tí wọ́n pè ní ṣòro òun ni àwọn nǹkan tí a gbọ́dọ̀ ti pèpì ẹ̀ kalẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìjọsìn bó ti ẹ̀ já sí pé kìí ṣe ìgbà tí a bá ti pèsè ẹ̀wọ̀n kalẹ̀ náà ìjọsìn jẹ́ ọ̀ràn àyàn léwa lórí ṣùgbọ́n wọn ni kò takora wọn mọ́sowó lè kó mọ́ lẹ́nu pé ṣòrót àṣòrót mọ̀kọ̀dámọ̀tún alálìmọ̀ ṣòrót ní tá a máa fi pa tá a máa pèsè ẹ̀ kalẹ̀ síwájú tá a ti ṣe mọ́jẹ̀mú fún àwọn nǹkan tó jẹ́ mọ́jẹ̀mú tá a máa pèsè ẹ̀wọ̀n kalẹ̀ síwájú tá a ti ṣe mọ́jẹ̀mú fún táǹpẹ ní ṣòròt kásìmọ̀ yàtọ̀ láàrin ṣòròt sọláàtì àti àṣòròt fi sọláàtì àṣòròt fi sọláàtì kò lè wáyé bẹ́ẹ̀ ni àmọ́ ṣòròt sọláàtì eléyìí ń bẹ wípé ìbáàdà ìjọsìn tá a rí ni ọ̀nà méjì ni wọ́n pín sí bẹ́ẹ̀ gbogbo tá ṣe pátá ìbáàdà náà ni kódà bí ẹ bá wo wájú tó wẹ̀yìn ìbádà ni bí ẹ bá jókòó látọ̀rí ìdúró àbónàró látọ̀rí ìjókòó ìyẹn jẹ ìyẹn mú ìyẹn sùn á lọ abọ̀ akínú agbàwẹ̀ gbogbo eléyìí ìbádà náà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ní mọ̀ bẹ́lá kọ́lẹ̀ láṣẹ ìṣirò fún ọlọ́run bá a ti ṣe ṣáṣe ní ìfiṣe déédéé ìtọ́lọ́ntorí ẹ̀dá wa ní àbáṣe ní ti fẹnu ara wa. àmọ́ tòun ti bẹ́ẹ̀ ìbáàdà nìyí ó kún sí ọ̀rọ̀ méjì. a ní ìbáàdà tú ìmọ̀ọ́dọ̀ jọ́sìn pọ́nbélé jọ́sìn pọ́nbélé tí ò ti tẹ́lẹ̀ pé tó dìbò náà tí ó sì yá àǹfààní kankan nínú ju àǹfààní ìjọsìn nìkan lọ nínú ẹ̀ onáàrin asom asiyam nínú ẹ̀ alhaj nínú ẹ̀ asalat azakat àwọn lẹ́yìn ìjọsìn pọ́nbélé òun ni wọ́n kò sí tẹ́ ilé tí wọ́n tó jù bẹ́ẹ̀ lọ jama mùsùlùmí ìjọsìn pọ́nbélé ni torí ẹ̀ wọ́n mọ bùkátà àníyàn tá a fi fi wọ́n nílẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ìran ìjọsìn ọ̀nà ni al-ibadatu ghayru al-mahdha àwọn lẹ́yìn ni wọ́n ṣe ìjọsìn pọ́nbélé wọ́n ṣe ìjọsìn pọ́nbélé àmọ́ bá a bá ṣe é ṣe tó fi wá ojú rí ọlọ́run àgbàládá lórí ẹ̀ so nínú rẹ̀ ọ̀nà ni kátàkárà káràkátà nínú ẹ̀ láàrin landlord àti tenancy ti ń bẹ láàrin àwọn méjèèjì alòkúùtù dáàmú pẹ̀lú ìkúùtù òfóòdù bẹ́ẹ̀ pẹ̀lú yìí náà ìjọsìn ni àmọ́ kìí ṣe ìjọsìn pọ́nbélé torí ẹni tí máa ń tọ́ a lè ṣe pẹ̀lẹ́ kìí ṣe mùsùlùmí àmọ́ ìjọsìn pọ́nbélé kò lè wáyé àfi lọ́dọ̀ mùsùlùmí pẹ̀lú àwọn ọmọdé ẹ̀mú tí ń bẹ lórí rẹ̀ so níbi ìbàdàtù mahadọ̀ àwọn ìjọsìn pọ́nbélé ní jama ìta àmọ̀rí bẹ́ẹ̀ ní kí ni ṣòrótù as-salat ṣòrótù as-salat a ní rí àdámọ̀rí òun náà ni ṣòrótù fíhá bí ṣòrótù as-salat ṣòrótù siyam ṣòrótù zakat ṣókèlè a ní rí aṣùrútù fi sọ̀láàtì bèrè ìdọ́fà láàmì rí ṣe ti yé sí bèrè ìdọ́fà ni torípọ̀ ọlọ́run allah subhanahu wa ta'ala òun yóò fún wa mọ́jẹ̀mú àbánabi sallallahu alayhi wa sallam ni yóò fún wa ní mọ́jẹ̀mú lẹ́fìmọ̀ rí ṣòrótú asọ́láàtì ṣòrótú azakat ṣòrótú asiyan ṣòrótù hajj ẹ̀ nírí aṣòrótù fi hajj so aṣòrótù fi aṣòrótù fi fìlì ìbádà a ó fi ṣe é ìyẹn ni mọ́jẹ̀mú táwa mú wá fún ara wa nù ṣúklẹ̀ a mú wá lọ́wọ́ ara wa bàbá ìfẹ́ gbalẹ̀ lọ́wọ́ yín ṣe ṣọ́ pé omi wà gbẹgbẹ gbẹgbà ti sómi ìlú nígbà o omi wà kódà nígbà o kódà tó ní kànga ṣẹpá àti ìgbálẹ kí a tó kó sínú ìfẹnukò ìbára ẹni ṣòwò àwọn táwà fẹ kó wà nínú rẹ ní wọn pè ní aṣurutu fìlẹ àkìdì ṣókè àmọ́ ń tọ́lọ̀ ń fẹ́ kápalẹ̀ máa síwájú kápẹ́ kó síbẹ̀ a mọ̀ pé ní ṣùrútù al-aqdi ṣe oye so káṣẹ fún láńlọ́dù yìí pé ṣómi ń bẹ ṣé kí nìkan bẹ ẹ̀hẹ́ eléyìí ni aṣòrótù fìlẹ̀ ákéde nìyẹn aṣòrótù fìlẹ̀ ákéde àmọ́ ṣòrótù ákéde ò ní pé àìtàntà ní àìràntà àìtàntà ní bẹ́ẹ̀ sì ni àìràntà ọlọ́run tó ṣe léwọ̀ gbogbo àwọn lẹ́yìn ni kò sí tó lè yí padà ṣùgbọ́n aṣùrùtù sí ó lè yí padà ẹlẹ́mí lè má bèèrè omi ẹlẹ́mí rẹ̀ ẹ̀ ọwọ́ aláàkídù òun ni ó mọ ọbẹ̀ aláàkídàn ọwọ́ àwọn méjèèjì náà ni ó mọ ọbẹ̀ abẹ́fẹ́yàwó nísìn èèyàn lè ọmọ rẹ̀ lára ṣòro tù ní. Tókìlẹ̀ a lè fẹ́ yẹ ẹni lára ṣòro sí kò sí tó lè yẹ padà kò sí tó lè yí padà àmọ́tọ̀ ẹni tá a wá fẹ́ náà ẹni tá a lè fẹ́ náà tó yẹ ká fẹ́ náà ni tọ́lọ́wọ́n bó ṣe léèwọ̀ fún wa tọ́ àwọ̀ tún lè mú mọ́jẹ̀mú fi ẹ wá nílò bí àhá so ọlọ́run ni máa ń mú ṣòrótù wá fún jọsìn àmọ́ àṣòrótù fi há àṣòrótù fi há eléyìí ni ọwọ́ ọwọ́ ẹni òun ni máa ń bẹ torí ẹ̀ àwọn ìjọsìn tó jẹ́ ìjọsìn pọ́nbélé pọ́nbélé àwọn ni àwa la ní eh, ni ó fi ṣòrótù rẹ̀ kalẹ̀ kò ní táwa lè sọ pé mọ́jẹ̀mú fífi wa nínú ẹ̀ ẹnu aṣọ ó ti fi sọ láti mọ́jẹ̀mú ló fi sínú ṣé òní kì í dán gbòòrùn àbí dáṣe wá tó ó kúrò lórí irun rárá rárá torí ẹ agbọ́dọ̀ ọkọ mọ́ ẹ̀tọ́ ilé yìí náà ẹlẹ́ẹ̀kejì so ṣòro tó sọ̀láàt ṣòro tó sọ̀láàt méjì ni bó dẹ̀ ṣe wà ní gbogbo dọ̀sìn náà nù dọ̀sìn pọ́nbélé a ní ṣòro tó وجوب العبادة شروط وجوب العبادة بأقول شروط وجوب الصلاة شروط وجوب الزكاة شروط وجوب الصيام شكله ها eléyìí يوني ó شروط صحة الصلاة أو شروط صحة الصيام síhàtì àwọn شروط tún àṣàlà شروط ṣòro tún ترى. ó yàtọ̀ àkọ́kọ́ ṣòro tún òjò òun ni àwọn mọ́jẹ̀mú tí máa sọ ìjọsìn kan pàtó bí ọ̀ràn yàn léni lórí láti lè ṣe lẹ́ẹ̀kan sí àwọn mọ́jẹ̀mú tí máa ṣe ìjọsìn kan pàtó lọ́ràn yàn léni lórí lọ́nkò bá fún bíi al-islam nǹkan bí ẹ bá ṣe mùsùlùmí tó bá ń kinu ó ń gbàwé ramadan ẹni ẹni ó fi kí ni ó ń fásitì ó sí torí pé kì í ṣọ̀ràn yàn ọlọ́run ò ṣe lọ́rùn àyàn kan tó bá sì ti bẹ́ ọlọ́run nígbà bó sì kúrò láyé bẹ́ẹ̀ láì kí jẹ̀wọ́n ọlọ́run ó tún bí lára rẹ̀ níbi zakat ṣòrótù ojúbì ṣòrótù ojúbì azakat òun ni mọ́jẹ̀mú tó sọ zaka yíyọ dọ̀rọ̀ yàn lé lórí. ṣókèlè nínú ẹ̀ òun náà ni kí dúkìá tíyàn ní bó ti wọ ìtànpè ní nìsọ́ọ̀bù ẹlẹ́ẹ̀kejì kéèyàn jẹ́ mùsùlùmí ìkẹta kéèyàn má jẹ́ ẹrú kó má jẹ́ ẹrú ṣókílẹ̀ ṣé wàá rí ṣùrùtù síhà ṣùrùtù síhà owó ní pé tọ̀ ẹni yìí o ó ti wá parí ìjọsìn tán kí ni nǹkan tó sọ fún wa pé ìjọsìn ní lálàáfíà òun làwọn ṣòro tù sọtí so afẹ́dá dẹni pé ṣòrótù sí ha dáàfilẹ̀ tún sí ṣòrótù òjò ṣòrótù òjò ṣókèlè irú ọmọ kékeré nísìn kì í bàlágà ọ̀ràn yẹn ní gókìnù á ní kí í ṣe ọ̀ràn yẹn ṣòrótù kí nìyẹn ṣòrótù òjò bì nìyẹn àmọ́tọ̀ ọmọ yìí wá kì bí bóyá ìbá ẹtì ẹkí tó wá sí ìbàlágà kì í jọ́ràn yàn lórí ẹ̀ àbí ọmọ òun wá kì bí ọmọ ọdún mẹ́jọ ó wá kì pẹ̀lú mọ́jẹ̀mú sùúrù tó wà ṣáàlò nínú àbí onírun ìgbésùn ṣáàlò àbí onírun yẹn ni pé irun yẹn yìí tó kì yìí o ah! ó lálàáfíà a lè sọ bẹ́ẹ̀ ṣókèlè ó lálàáfíà òun àwọn afáàfin mi yàtọ̀ ní ṣé ládàá rẹ̀ ni yóò lọ mọ bá ní àbí yóò lọ mọ bá àwọn òbí rẹ̀ àwọn míì sì ní kò ní ní ládàá rárá tó dé pé kò tí ì bàlágà. so ìyàtọ̀ wà láàrin méjèèjì tọ́wọ́ onú tí wàá fipì dáadáa bá sì mọ rí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní wọn ṣòro tó síhá ṣòro tó lòjò. lẹ́yìn náà ibn abdulhadi rahimahullah ta'ala wọn ní ṣòro tó salat ìyẹn ní àwọn nǹkan àwọn mọ́jẹ̀mú làá máa ń lò fúnlẹ̀ yorùbá àwọn nǹkan tá a ti gbọ́dọ̀ pìpìẹ́ kalẹ̀ tó gbọ́dọ̀ wà ńlẹ̀ tá a gbọ́dọ̀ mójútó síwájú ká tó bẹ̀rẹ̀ ẹ̀rùn kì í ṣe pé a bẹ̀rẹ̀ ẹ̀rùn lánàá wá sí rárá ká tó bẹ̀rẹ̀ ẹ̀rùn láti ṣe láti pèpè àwọn kíní ń dalẹ̀ àwọn kínú ni àgbọ̀sù gbọ́dọ̀ mọ́ wà lórí pé à ń gba ìròyìn pẹ̀lú wọn títí tá a fi kínú tán. so ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti gbé ṣòro tù kalẹ̀ fún ìjọsìn kankan a lẹ́tọ̀ọ́ ẹ̀ ṣókèlẹ̀ ẹ̀hẹ́n òun lẹ́sìn mọ̀ rí ṣòro tù sọ́láàtì ṣòro tù yìí jẹ́ mú ǹdọ́fù ìjọsìn yìí jẹ́ mú ǹdọ́fù eléyìí tọ́lẹ́ nìkan ò lẹ́tọ̀ láti lè gbéjọsìn kalẹ̀ àmọ́ tó bá já sí pé inú àwọn mímu àmọ́ láti ni ìtàfúnra ẹni wàkálà ni wàdíà ni kẹ́nẹ́fẹ́ ń pè bẹ́ẹ̀rù ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àwọn eléyìí ni a lè gbé mọ́jẹ̀mú lẹ̀ fún ara wa yàtọ̀ sí mọ́jẹ̀mú tọ́lọ́ ń gbélẹ̀ lórí ẹ̀ a lè gbé kalẹ̀ lọ́wọ́ ara wa. ọ̀yẹ̀ ni ah síbára kìíní ẹ̀ lọ́wọ́ yín ṣé ẹ lè gbé wálé ni ṣé ẹ bá ti gbé wálé ni mo yìnbọn mọ́ ẹ̀hìn eléyìí tó sọ ni ìwọ ló mú mọ́jẹ̀mọ́ eléyìí ni ìwọ ló mọ́ fún ara rẹ̀ ṣùgbọ́n ìwọ̀n jẹ́ náà kí ni aṣòrótù fi pẹ̀lú ákìdì ṣùgbọ́n aṣòrótù ákìdì kùránì ló fẹ́ léyìn rẹ̀ àtọ̀rọ̀ anábíwá yẹn ni nǹkan tí a gbọ́dọ̀ mójútó ká tó bẹ̀rẹ̀ ẹnu tá a fi wá kírun tán ìròyìn nǹkan yẹn gbọ́dọ̀ mọ ọbẹ̀ ní ara wa tó wá rí bẹ́ẹ̀ àdáṣe pé nínú àwọn nǹkan tí tá a bá mójútó ìrún olè lálàáfíà ni láti mọ̀ pé ní ṣòro tú àṣìṣà tókè láti pè ní ṣòro tó ṣìṣà tá a bá mójútó níbẹ̀rẹ̀ tá a mójútó nígbẹ̀yìn tá a sì láwùjọ àdé tó fẹsẹ̀ múlẹ̀ jẹmọ́ ìjọsìn ni kò lè lálàáfíà kò ní àlàáfíà bó ṣe wùlẹ̀ kó mọ̀ so bá a ṣe mójútó ká tó bẹ̀rẹ̀ ìjọsìn bẹ́ẹ̀ náà lánà mójú títí táàfì kínú tán ابن عبد الحاد رحمه الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضع متفق عليه ولفظ للمسلم قول الشيخ محمد صلى الله عليه وسلم لي لا يقبل الله صلاة أحدكم لا بيه لا نفي لي نفي والي نفي الصحة تلك الشروط بيه شكله ṣòrótù là ń gbé yẹ̀wò àsọ fún wa ṣòrótù àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó tó gbọ́dọ̀ wà nílẹ̀ yín máa ṣíwájú ká tó bẹ̀rẹ̀ ìjọsìn nígbà bá fi ń ṣe ìjọsìn lọ́wọ́ tá a fi parí ìjọsìn nìyí a gbọ́dọ̀ yẹ̀ kúrò ńbẹ̀ náà nígbà wọn kan wọn. tẹsán kò lè ṣòro tó ṣe hà so láà méjì ló ń bẹ a ní láà ànáfíà lè ṣe hà láti ìmọ̀ ba nǹkan jẹ́ lódìdí ní tá a ṣe a sọ di pa àṣe rárá ipá àti ìṣe ní tá a ṣe a sọ di wípé àti ìṣe ìlànà fíyà lè fi hà nìyẹn ẹlẹ́ẹ̀kejì la ànáfíà lè òun ni lá. La tó dá pé ń tá a ṣe a ṣe àmọ́ àṣe dáa tó torí ẹ̀ èyí tá a ṣe ń bẹ́ ńlẹ̀ àmọ́ ládàtà gbà ń bẹ̀ kò ní pé torí pé àléébù ń bẹ̀. bí àpẹẹrẹ ẹni tí tí máa jẹ iṣu òkèlè mẹ́wàá ó wá jẹ gbogbo mẹ́rẹ̀ẹ̀wá wọn ni wà láì bẹ́ẹ̀ ni kí méjì jẹ̀kẹ̀tà ara ni ìdúró ti tẹ̀yẹ ẹran kan náà nù sòwúrò ẹni ìbẹ́ ẹni pé kò sí jẹ̀kẹ̀tà ẹ̀ láàánú sí ẹ̀lẹ́ sí hà ni pé ń tẹ́ ní mo ṣeun àbí tí mo rò pé mo ṣeun wọ́n ní mi ì ó sì ṣe àmọ́ kò ṣe torí kò ní gba lákẹ̀kan lórí ẹ̀ so nígbà míì ìjọsìn a máa bàjẹ́ tí ó bàjẹ́ lódidi bí ẹni pé yóò ṣe nígbà mẹ́sìn nìyí ìjọsìn lè má bàjẹ́ lódidi tó dá sí pé àléébù ààyè òun ni nǹkan yẹn yóò mú bá ìjọsìn ládàá rẹ̀ ń pọ́n kò ní tó ládàá ẹni tí ó ṣe tiẹ̀ pé. àwọn àfáà wa ní àwọn apá kan wọn ní aláàsùlù fìlà ànáfìyà aláṣùfin nẹ́fìyì ìyẹn ni pé ìpínlẹ̀ lórí pétọ̀ wọ́n lo láàánáfíà nínú ọ̀rọ̀ nínú ṣẹ̀ríà kí nípìnlẹ̀ ṣé lè ṣe hà ní abẹ́lẹ̀ kanáà àwọn kan wò pípé aláṣù ló fi hà lè ṣe hà ilé ibi tí àwọn zọ̀ìríyà lọ. Ṣé ti yé lánà ni <laughs> ibi wọn bá ti rí lá lánà ni gbogbo alábà lánà ni ọ̀kan ni ẹlẹ́ẹ̀kejì àwọn kan wọ pé lá láàbẹ̀yẹn nìyí àlàáṣìlò fi yá lèlìkàmáàlì lèlìkàmáàlì ni bí a bá ti rí lá ìpínlẹ̀ ní pítọ̀ a ní sọ pé kò sí nǹkan a ní nǹkan ni kò pé àwọn náà ní ọ̀rọ̀ wọn a lè gbámúbà bá ṣe lè lọ pẹ̀lú àwọn ọ̀sọ̀ ìríyà tí wọ́n ní aláṣìlò sí láàánáfíà lè fi à à yóò di kàwárìjì gbọ́nà bí sallallahu alayhi wa sallam ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi tẹ́gbẹ́ láàfẹ́ yẹn láàkíní láàánáfíà ni wọ́n ní èyàn ò ní mọ́nì rárá àfìgbà tá a bá tó fẹ́ fún ọmọ ìyá wa tá a bá fẹ́ fẹ́ fún ara wa tá a bá sọ pé lè sí hà nílá ìpínlẹ̀ rẹ̀ gbogbo àwọn nǹkan tí yóò mọ̀ ní pọ́blẹ́mù yìí ó ti di ìlànà àwọn kọ̀wárì jù sókè so kò lè lọ bá àwọn fáwọn ìjọba pé ìpínlẹ̀ rẹ̀ ní kí ni ní lèlìkàmẹ́lì lèlìkàmẹ́lì àwọn eléyìí ohun tí wọ́n náà lè kò lè lọ bẹ́ẹ̀ láìláha ìlàlá lèlìkàmẹ́lì <laughs> àbí láìláha ìlàlá láàkíní lánà sí alẹ́síhà torí ẹ̀ mọ́sílákọ̀ ẹlẹ́kẹta lọ́dọ̀ àwọn òlàmá wọn ni nígbà míì a máa ṣiṣẹ́ síhà ìgbà míì a máa ṣiṣẹ́ alkamal àmọ́ tí máa ń tápùnà pé eléyìí leléyìí tọ̀hún leléyìí òun náà ní kí ni alìkàrà ìdù tabatori àwọn okùnfà àwọn okùnfà tabatori ìlú so àwọn tó ní ìpínlẹ̀ rẹ̀ lè sí hà ní àwọn náà bẹ̀ torí ẹ̀ nígbà míì ọ̀rọ̀ lè mọ́ jọrọ ẹni báwọn ó sì mọ́ jọrọ nígbà míì tí ó di ọ̀rọ̀ ìfàǹfàǹ ṣòro eléyìí nísìnyí láàbígbà yìí láàánú fún ìkéni náfù síhà kí ló dé ọlọ́ba allah subhanahu wa ta'ala ni yá ayé ọlẹ́dí náà amánu ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo ìdá kúntùm ilẹ̀ sọ̀rà tẹ́ ẹ bá ti fẹ́ kínu هذا الأمر الأمر يبتدئ الوجود عند الجمهور ṣògbọ́n lóhùn pé tẹ́bá ti fẹ́ kírun nìyí ẹ ṣàlùwàlá ẹ fọ ẹ̀hẹ́n àṣẹ ni àṣẹ sì nìyí ní tó túmọ̀ sí ọ̀ràn yẹn ni. tánàgbà wọn sọ fún ẹ pé láàyà tó bá lò lọ́ọ̀hún sọ látà àdékùn ọlọ́run ní gba ẹ̀rọ ẹnìkankan nínú yín kò ní yẹ kúrò níbi àṣẹ tọ́lọ́run tó pa wá àti rí kí kọ̀rí náà. sọ̀rọ̀ ẹ̀yà tó bá ń lọ́hùn sọ láti àhàdínkù ìtumọ̀ rẹ̀ èrò ẹnìkọ̀ọ̀kan nínú yín ọlọ́run ní tẹ́wọ́ gbà rárá àhàdínkù yàrá ni màmúmù ni ọkùnrin ni obìnrin ni ìdá àhàdẹ́sẹ̀ tẹnìyẹn bá dẹ́gbin tó bá dẹ́gbin yálà ó lẹ́yìn tó ti ṣàlùwàlá tán kó tó kírun ó wá fẹ́ fi ẹ̀gbin yẹn ti kírun ọlọ́wọ̀n nígbà àbí lẹ́yìn ìgbà tí ó ṣàlùwàlá tán ó wá ń kírun lọ́wọ́ sílẹ̀ ẹ̀gbin wá wọlé ọlọ́wọ̀n nígbà àbókùsẹ̀ díẹ̀ tí è irun as ẹ̀kúlókù as lam àbí asalam. as ló bá dẹ́gbìn mi ọlọ́run nígbà mi lọ́wọ́ ẹ̀ tó sọ fún wa nìyí lẹ́yẹ̀kọ́bọ́lù lọ́hùn sọlá àti àhàdẹ́kùn ọlọ́run bọ̀ ní gba ẹ̀rún ẹni kọ̀ọ̀kan nínú yín ìdá àhàdẹ́fẹ́ tó bá fi ẹ̀gbin kírun ó ní túmọ̀ rẹ̀ àtàyàtàwọ̀ bọ̀ àfìgbà tó bá tó ṣàlùwàlá tó fàlùwàlá kírun so nínú ẹ̀kọ́ tíkíù ní àwọn síra alálàyé pọ́nbélé àwọn ti sọ fún wa wá pé nínú many ṣòro to sí hati salat number one kí ni àtọ̀hárà àtọ̀hárà tún nínú ìlẹ̀hàdáfẹ́ kí ni mara kúrò níbi ẹ̀gbin méjèèjì àwọn ti gbé wá bá but ibnu alihadi rahimahu allah ta'ala torí pé àwọn àdíìsì lòun kó jọ òun òun lè kò mọ́rùn wá fún wa tá a bá ti ń kàdíìsì látọ̀gbọ́n ọmọ òkè ṣáàtì lélẹ̀ àti kàdíìsì ṣáàtì lélẹ̀ àti kàdíìsì ṣáàtì lélẹ̀ títí ẹni yìí òṣùlùkù yìí òun ni òṣùlùkù àwọn ìkùdàmá nítorí àwọn àwọn àfa àtijọ́ ti pẹ́ ọmọ fi àdíìsì ànálè fi bá ní sọ̀rọ̀ tóbi tí ó sì máa ní àkọlé nínú láì ní máa kọ́lé jáde nígbà bá ti gbọ́ òun náà ti máa kọ́lé nù mọ́mọ́lì kọ̀rọ̀ṣẹ́mọ̀ ọlọ́run ti hàlà rẹ̀ gbogbo àwọn afá bùhárí nítorí àlìmọ́ bùhárí náà lọ ó pààrọ̀ àdìsí ní nínú sọ̀híwù rẹ̀ ó lò nígbò mí bí ẹ̀mẹ́rin àdìsí kan náà ni ó lò mí ó lò mí ó lò mí ó lò mí ó lò mí ó lò mí bó dẹ̀ dẹ́sí pé òun sì tún ní àwọn tẹ̀lé bat òun láwọn báàbù báàbù báàbù báàbù ẹ̀ tó tún wọnú ju títí àfáàwà ibùdó nàhádé lọ rahimu allahu ta'ala so aya al-qur'an al-karim tọ́lọ́n pè wá sí ìmọ́ra aya ní òpó ni lórí ìṣirọ́tù tọ́hárà qabla salat قالوا يا ايها الذين امنوا قالوا لا يونيك اذا قمتم الى الصلاه اذا قمتم الى الصلاه اذا تيدات باتي فكين فسلوا دعاكم وايديكم من المرافق وامسحوا برؤوسكم وارجلكم للكعبين wọ̀nyí kó tún jóná so àyà yẹn nìyí òpó ni láti máa ń pè ní àyà tú àtọ̀hárà àyà tú tọ̀hárà ni ọláyà ní sátìlì máa yí dà quran five and six torí ẹ kò sí ìrùn tí ọlọ́run ó tẹ̀wọ́ rẹ̀ gbà lọ́wọ́ ẹ̀dá tó kí láì ní láì mara kúrò níbi alhadafẹ́yìn ẹ̀gbin méjèèjì الحدث هي دولة بمجيدي وهنا يجب أن الحدث الأكبر بجنابة الحيد النفاس لكن هنا الحدث الصغرى ب يتو يبه يسو àti nǹkan míì náà ti máa ba àlùwàlá jẹ́ tó jẹ́ pé ó sọ àlùwàlá di mọ́jẹ̀mú fún wa tí máa bá àlùwàlá jẹ́ tá a lè kínu láì mọ́ ṣàlùwàlá. ṣùgbọ́n gbọ́dọ̀ rí pé a mọ́ra kúrò níbi ìran ẹ̀gbin méjèèjì kódà nǹkan míì tí ò lẹ́gbin àmọ́ máa bá àlùwàlá jẹ́. ẹ̀kọ́ nù fún ẹ tí gbogbo táwọn fún kìíní nawakid nawakid olùdó àwọn tí wọ́n ti máa bá àlùwàlá jẹ̀mọ́ tó bá ti lè ṣẹlẹ̀ sí ni ká tó kí ìran ti bàjẹ́. Kúlù máa yá ń kudu àlòdó yá ń kudu sọ̀là bọ́ọ̀bì tù nìyẹn. Gbogbo tí bá ti ń ba ìran jẹ́, àlọ́lá jẹ́, yóò bá kíni, yóò bá nu jẹ́. Kúlù máa yá ń kudu kudu yá ń kudu sọ̀là. Gbogbo tí bá ti ń ba àlùwàlá jẹ́, yóò bá ìran jẹ́. لأن الأدوها شرط في صحة الصلاة torí pé kò sí ìmára kò sírùn torí ẹ̀ àti náfìlà ni àti ọ̀ràn yẹn ni jama lè mọ́mù ní ọ́ni jama ní ọ́ni òru ló gbogbo tábà ti fi jama àmàrà kúrò níbi ẹ̀rọ ẹ̀gbẹ́ méjèèjì ẹ̀gbẹ́ tó bùkátà ìwẹ̀ àti ẹ̀gbẹ́ tó bùkátà kíni tó bùkátà àlùwàlá eléyìí ìjọ kan ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé nínú rẹ̀ àrùn ọdí kọ́ńbẹ̀ ni pé irun asọ́láàtì láti jẹ́zà asọ́láàtù láti jẹ́zà ààyè ńlá irun ìrun àṣùbà ló fẹ́ kí rákà méjì ni ààyè ńlá ìrun zúrù ló fẹ́ kí rákà mẹ́rin ni ààkì ńlá wítìrì ló fẹ́ kí lẹ́yọ̀kan ẹyọ̀kan náà a kì í là táwa ni òkè mo ti kí nínú mẹ́rin mo ti kí méjì ṣókìlẹ̀ jẹ́ ń lọ kí n padà wá kí méjì yòókù níbo ló lọ ẹ̀ látòjẹ́sà ẹ rí pé ẹ wo àwẹ̀ àwẹ̀ àwẹ̀ ramadan sọ́ọ̀mù ramadan ó di dín lọ́lọ́ ní àgbà àmọ́ yẹn lè gẹ̀záàrì a lè gẹ̀záàrì fún ìdí kan sí sábàbí kan táàsì ní ládàá ní táàfi gbà síwájú táàsì ti san gbèsè ní táàfi gbà àbí táà láǹfààní àti gbà táàsán létà kùrá nìkan sọ àbí fàídẹ́tún nínú àyà mi ọ̀kọ̀rọ̀ èyí tá a gbà lọ ìkọ́nà tó gbà lọ́wọ́ wa áyà yẹn fàídẹ́tún ó sì bẹ̀ lọ́rọ̀ ẹlòmíì nínú wọn ó mọ́ra rẹ̀ alhamdulillah èmi ò sínú wọn èmi ò sínú àwọn fàáyítà tó ní àyà mi lówó sọ̀rọ̀ <laughs> so ẹni tẹ́ ń bẹ ọlọ́run ṣe rọrùn àmọ́ ká mọ̀ níta fẹ́ ló ń bẹ̀ nìyí pé ẹni tó ti gba twenty five tí ò láǹfààní àti gba five ṣé ti gbà wẹ̀ pé kì í gbá pé àmọ́ ẹ̀dínfíà ó rọrùn níbi sọ́mù ṣókèlè kò sí gbàláàrí bẹ́ẹ̀ ní tá a bá ti ń pè ní irun a kì í jẹ́ sáà rẹ̀ èyí gbà ìwú fẹ́ kí alákà mẹ́rin fún bóòrù mọ́ndíríbì mẹ́ta ìṣáì náà mẹ́rin ó wá ti kí méjì torí ṣàtáyà tààrin ó wá dìde fẹ́lẹ̀ kẹta òun ni náà wá ṣẹlẹ̀ àlùmọ́nà wá bàjẹ́ wọ́n ní ah ooo ok jẹ́ kí n lọ kí n lọ kí n padà wá kí n mọ wá continue tó lè lọ bẹ́ẹ̀ kò lè lọ níta sọ nìyẹn láyà tìbọnù lọ́wọ́ sọ láta àdínkù ọlọ́wọ́ bọ̀ nígbà ẹ̀rùn ẹnìkan kan nínú wo ni inú tá a bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ra tá a gbadé àárín pẹ̀lú ìmọ̀ra tá a láǹdì rẹ̀ pẹ̀lú ìmọ̀ra gbà àmọ́ ìta bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ra àbá bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ra abẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú mara nígbà tá a fi parí rẹ̀ kò sí mara ń bẹ̀ mọ́ náà kí ló fi ṣẹlẹ̀ àbítọ̀ àbẹ̀rẹ̀ pẹ̀lú ìmara mọ́ gbọ́ o àbẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ìmara tá fi parí rẹ̀ à ń bẹ lórí ìmara ọlọ́run nígbà lè àna sọ̀láta láti ibi tí àwọn jùmúrù ìlànà wọ́n ti ṣàlàyé tó sì lálàáfíà tó kún nípa mọ́sálà tá a máa ń pè albinahu في الصلاة هي البناء في الصلاة ọ̀fẹ́ kí irun olóko mẹ́rin àbólóko méjì kó wá kí ti kí apá kan ń bẹ̀ wá rántí pé ah! àṣé o nígbà tó ó yẹ kó wọjá náà bá òwò rántí ó sì ṣàlùwàlá kó tó bẹ̀rẹ̀ rìn sẹ́gbọ̀n mi ó ṣàlùwàlá kó tó bẹ̀rẹ̀ rìn àmọ́ nígbà tó wá ti kí méjì nínú mẹ́rin ló wá ní á ah, ó yẹ kí n mo jánábà o àbí ẹni tó ṣàràlà kó tó bẹ̀rẹ̀ ẹ̀rùn ó ń bánu lọ́wọ́ òun ni ná kídé wa ṣẹlẹ̀ sí àlùwàlá rẹ̀ nígbà tó ti kí bí abéyí tó ti kí mẹ́ta mẹ́rin wá kẹyọ ọ̀kan ná kídé wa ṣẹlẹ̀ sí so àdúnà àwọn àfáà kan gbà pé eléyìí tá a mú wáyìí àti àkọ́kọ́ ní tó méjèèjì ẹni kó lọ èyí tó bùkátà láti lọ wẹ̀wẹ̀ gúúsù jànáàbà kó lọ wẹ gúúsù jànáàbà rẹ̀ kó wá padà sínú ibi tó ti ń kírun yóò sì máa bá nù lọ yóò máa lórí ibi tó kí dé yóò máa bá nù. sókè òpínà àwọn hànàfíyà nìyẹn ọ̀rọ̀ yẹn ò sì lálàáfíà ó sì rẹ̀ kó mọ̀ ṣùgbọ́n rahimahullahu ta'ala àwọn náà mú àmọ́ wọ́n dé wọ́n mú àlùbí náà òfin salat sọ́tẹ́lẹ̀ lára rẹ̀ rí tí àwọn àfáà máa ń lò lè lórí alákọ̀ọ́kọ́ òun náà ni hadith anabi sallallahu alayhi wa sallam sahih muslim pé anabi fẹ́ wá kásùbà ó bọ́ wájú lẹ́yìn kan ọmọ ọgbọ́n síwájú ọgbàwá kan gbé wá pé súnmọ́ kábàárà Allahu akbar ó wá rántí wípé á ah, ó yẹ kó wọ ìwé jánábà ọwọ́ ni màkánà kún màkánà ẹ dúró bẹ́ẹ̀ ṣe wá ara mi wá lọ ó lọ wẹ̀ wọ́n tó sì wẹ̀ dé wọ́n ní súnmọ́ bánà àlá kọ́dí àlàmà fọ́dù sọ́là ìtànà bí ti kí síwájú kó tó lọ ó wá mọ́lé lórí ní ni pé kò tún kí ni kò tún kábàrà sùn ẹ̀rí kan ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀rí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ eléyìí náà èyí tó lálàáfíà nínú àgbà wa onígbà nàbí sàlọ́láhù aléyìí wọ̀sánlá nígbà tó dé ó tún kábàrà sí àbí ẹ̀rí mi tó wáyé nígbà tó kánábì tó lọ gan kò tí ìkágbára àti fi rántí ṣókílẹ̀ yálà kì kábára ó tó lọ àbí ó ti kábára àmọ́gbà tó dé ó ṣe kábára ó ti tán kò bà náà lórí ẹ̀nù ṣókílẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó ní àdéṣì asáàrù abdullahi bin abdullahi abba sọ̀rọ̀ ní yàlọ́ tààrà àníhùnà ruaf ẹ̀jẹ̀ amúnu tí má dààmú wá dààmú rẹ̀ títí ó wá lọ ó gbólóhùn tí wọ́n lò wọ́n ní súnmọ̀ àràjá wàtàwà dọ̀à ìdíyẹ́sì ó jáde wàtàwà dọ̀à kí ni wàtàwà dọ̀à ẹ́ àwọn tún sí àlùwàlà nǹkan tún sí níta máa ń pè lẹ́sìn òun la lò wá lára àbí wa lọ ìgbà tó wá dé tó ṣàbẹ̀rẹ̀ ọ̀tọ̀ wá tọ̀ ha lẹ́yìn ìgbà tó wá dé ńkọ́ wà bá ní àlànà pàdé sọ́lá wà bá nu lọ níbi tó bá dé ṣé ń gbọ́mi yé àmọ́ àkọ́kọ́ àrùwá ẹ̀jẹ̀ àmú ṣe náà kìlì nìí tẹ́ẹ̀bà ní náfíìlù ní ẹ̀mẹ́rin wa torí lẹ́yìn ẹ̀jẹ̀ tí bá jáde láti ààyè ẹ̀gbin ojú pọ́nà ẹ̀gbin méjèèjì iwájú àtẹ̀yìn títí sìn òun láti mọ̀ sọ pé ẹ̀jẹ̀ kìíní nu àbẹ́ká sọ pé àwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ àdìmọ́ òtẹ̀gbéyà ẹ̀jẹ̀ àdámọ́ bí ẹ̀jẹ̀ e haidọ̀ ní fáṣù torí pa sì rí ẹ̀rí náà la fi gbà pé àwọn ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ ìgbín ni wọn so ẹ̀jẹ̀ tá a bá fi lẹ́rìí pé kìnrin àìpé lẹ́gbẹ̀ẹ́ àìpé lẹ́gbẹ̀ẹ́ ṣókèlè àrẹ́rì ní fáṣù àrẹ́rì haidọ̀ ọlọ́run sọ náà kúránì fàtàzìlẹ̀ ó bá àlùwàlá jẹ́ so tẹ́lẹ̀ bá jáde lára kò ba àlùwàlá jẹ́ lókùgbà tá a bá ti rẹ́rìí pé jẹ́ nǹkan nínú tó máa tó jẹ́jẹ́ ẹ̀gbìn ni tó bá rí bẹ́ẹ̀ ìyẹn làwọn jùmùhúrù fi tú wàtọ̀wá gbọ́ àyẹn wọ́n tu lúgátán wọn ò tún ṣẹ́rí án kí náà pè ní àlùwòdó lúgátán ànàbọ́fà àbí wàtọ̀wá dọ̀ àwàtà náà dọ̀fà pé ó fọbẹ̀ nù kéèyàn fi omi ṣe ìmọ́ra ìmọ́tótó nǹkan náà pè ní àlèhùdù lédè lárúbáwá nìkan ní tẹ̀sìn la máa ń pè ní àlùwànà ṣé ń gbọ́ mi ẹ́ ah, alhamdulilah torí ẹ̀rọ dá sí ni pé alìmínà òfin sọláàtì kò lọ rárá bó ṣe wulẹ̀ fún mi kí lẹ́ẹ̀dí pé kò lọ àdéṣì yìí náà ó wà nínú ẹ̀ wọ́n á ní pé mẹ́wàá ti wá kí méjì ẹ̀hẹ́n gbọ́dọ̀ ṣàlọ́lá kó wá padà wá kó wá kí mẹ́ta àti mẹ́rin yòókù kò lọ bá wọn tó láàyè àtọ̀bọ́lù lọ́hùn sọ̀láàtà àhàdékùn ìdá àhàdáfá hàtà àyàtọ̀wọ́dọ̀ tó mọ̀ túmọ̀ sí pé mi ìṣòro tù sí àti sàlát lára mọ́jẹ̀mú tó tí fi lálàáfíà òun lè kẹ́nikẹ́ni tó bá fẹ́ kírun kó ní kó wà ní ìmọ̀ra kó wà ní ìmọ̀ra kó mọ́ra kúrò níbi ẹ̀gbin méjèèjì. èyí jẹ́ nínú àwọn àlàyé lábẹ́ àdéfì yìí. ليقبل الله صلاة أحدكم إذا أحدث حتى وضع إرينو في آلي كنو adákẹ́rẹ́ pẹ̀lú mọ̀ra bóyá àlùwàlá àbí goslo ní ah, àlùgoslo mílíkìní mílẹ̀ hadasin akbar ká mara kúrò níbi ẹ̀gbẹ́ ńlá so eléyìí nípìnlẹ̀ torí ẹ̀ kò sínú tó o lè kí àfi kó kínú pẹ̀lú mọ̀ra hátà tí yóò bá rí àwọn tá a mọ fi ń ṣàlùwàlá ààrò mi ààrin tá a mọ fi ń wẹ̀ omi tá a fi wẹ̀ ààrí jẹ̀mọ́ o lè kínú bẹ́ẹ̀ òun láàfin ṣe kí ni àtàyà mọ̀m ọlọ́run wa ilẹ̀ mtẹ́jì bí máa ń fàtàyà mọ́mù sọ̀rọ̀ ìdàn tó yé bàn ojú ikun wa ìrí ikun mímu ìrí akun mi so hálù nìyí yóò jẹ́ mẹ́ta gbẹ̀gẹ́ ní tí ó bá kínú alákọ̀ọ́kọ́ kíyàn wo ṣe gúúsùlò yẹn tó ní jánábà lára gúúsùlù jánábà gúúsùlù haì gúúsùlù nìfàs àwọn eléyìí ní gúúsùlù wọn ó tó ká fi wọn kínú ẹlẹ́ẹ̀kejì ó ní alẹ́ odó ó ní alẹ́ wàlá ṣókè ìwọ tí o ò bá ní èèyàn tọ́ lóyún tí máa ń mú yàn wẹ̀wẹ̀ ìwẹ̀ ẹ̀sìn ìwẹ̀ haidọ̀ ní fásitì ó kàn wé kó kàn wẹ ìwẹ̀ ọkàn fẹ́ jẹ́nàbà kí ló dé ṣé omi jẹ́nàbà lára mi ìní lára ọkàn fẹ́ wẹ̀ nì ara ó lè fi ti ẹ̀ṣẹ̀ àlùwàlá tí ó lè rọ́pò àlùwàlá ó lè lọ bẹ́ẹ̀ torí pé gúúsùlù táà fi ń ṣe rọ́fún lè láti ṣe táàfin ṣe rọ́fù lè khabas rọ́fù lè hadas hadas wèé lání méjì akibaru asigaru asigaru ni mọ́ mú wá ṣàlùwàlá akibaru ni mọ́ mú wá wẹ̀ ní tó bá ráyé pé tọ̀ gúúsù ìwé tó bá wá wẹ̀ nìyí tó ti fi ṣe rọ́fù lè hadas lè tọ́wọ́ bá ti kan àtẹ́lẹ́wọ́ bá ti kọjú ara so sídà káwẹ́ gúúsùlù kan náà àwọn gúúsùlù ní gba ìṣàlàyé yìí káfí kínú àbí bẹ́ẹ̀ ò bá ní jánábà lára tí ò ní haidọ̀ lára tí ò ní nífàsì lára nìyí yóò ṣe kí ni àlùwàlá ẹlẹ́kẹta òun náà ni tayamum a ṣe tayamum o gbọ́dọ̀ mọ́ ṣe òòrò mi torí ẹ̀ kí tí máa ń mú wa ṣe táyà mọ́mú ìkan méjì ni alákọ̀ọ́kọ́ ìdá ádámi ojú dèlìmá káàbà rómi yálà ẹ̀gbin ńlá ló wà lára àlẹ́gùn kékeré ẹ̀gbin tó bùkátà lù aládà àlẹ́jọ́ bùkátà wẹ̀ lásìkò òun bá fi tó tó fi lè rí òfin rí omi tí wàá fi wẹ gúúsù jànábà ó wà káwọ́ gbéra àsìkò òun fi wá lọ láà kí ló ṣe tàyámọ́mù so tàyámọ́mù nìyí tá a bá rí omi á lọ tàyámọ́mù nígbà ádámù ojú ìdòlè máa fi dé sìn ẹlẹ́ẹ̀kejì àbí kárí omi kó mọ́ sí lò jẹ́ kú sí méjì kárí omi kó mọ́ sí lò kú sí méjì alákọ̀ọ́kọ́ omi ni àmọ́ kìí ṣe omi tá a lè ṣàlù àlà omi ni kò gbé àlù omi ọṣẹ kéèké ṣe lóbi orí aṣọ kìí ṣe bí omi ọbẹ̀ kìí ṣe bí ẹ́ àbíkẹ́ máa ń pè lọ́dọ̀ yìí omi ọbẹ̀ náà nìyà omi gàrí kọ́ kìí ṣe omi omi ni àmọ́ kò ṣe lò torí pé kí ni kò mọ́ kìí ṣe omi tí ó wà tọ́hìr wà tọ́hùr ẹlẹ́ẹ̀kejì omi tó ṣe é lò àmọ́ ara wọn ò gba lílò rẹ̀ látara àìlera àárẹ̀ òtútù níwọ̀n bá pé òjò ra ṣe dédé díẹ̀ tó ṣe dédé díẹ̀ láìpẹ́ yìí tí ọlọ́run ti bá káwọn kúrò ńlẹ̀ tójú òpin ti rọ ẹni ẹlẹ́mí ti ń lu sẹ́tà tó ti wo sẹ́tà kòtòkòtò bí ìjàpá àgọ́ ọ̀hún ẹnìkan mo ní wọlé olóhùn oníwẹ̀ lálẹ́ ní kílódé òtútù yẹn pọ̀ mọ́ ní à ń dọ̀ sí jọ́ o ara wa nìyí ó fàyè gba nǹkan jọra wọn lọ so torí ẹ mọ̀ṣákọ̀ àìmọ̀ṣákọ̀ tún tẹ̀dílébù tẹ̀sí kí n tí ó bá ti kó nira bá wa tí ó bá ti hàn wá léèmọ̀ ní ìnira tó ju tí dèédé tọ́mọ ènìyàn lè gbé lọ jẹ̀mọ́ ọlọ́run ti fún wa ní òfin tí ó fi jẹ́ ìrọ̀rùn fún wa ètí kọ́ ìdá yẹn sọ nìyí àlùmọ̀ṣàkọ̀tú tẹ̀jìlébù àtẹ̀sí gbogbo ìnira yóò fà á ká fi tẹ́sí ìfilẹ̀ fún wa ní rọrùn ká bá rọrùn lọ ká fi ìnira alẹ̀ òun ló bí tẹ̀yà múmu ṣókèlè ah, so wò ó kò sípò tó lè wà tó ní mọ́ra àmọ́ nígbà míì a máa wáyé nígbà míì tá a àti wẹ̀ aláǹfààní àti ṣàlùwàlá aláǹfààní àti lo omi bẹ́ẹ̀ aláǹfààní àti lo ìpín láti fi ìrẹ̀pẹ̀ bí ẹlẹ́wọ̀n tí wọ́n dè báyìí àbí ìbọ́wọ́ náà ni ó fi ṣàlùwàlá olómi láti ṣe fi ìrẹ̀pẹ̀ náà wọ́n wọ́n ṣe dé ní àsìkò oníṣì tó gbóyè ló ṣe wá ṣe fàtàkùnlọ́ orun so eyín jẹ́ ẹ̀kọ́ fún mùdírò arẹ́gẹ tó sọ wípé ìrún ò lásìkò nígbà bá ti jí ní ẹ̀mí tẹ́kùlà bá ti jí ní jẹ̀mọ́ òun ni ìrún gbogbo àwọn òfin kan tó wá tó wá tó wá oníwulẹ̀ wá ayé alìkùrá tọ́nà bá ní iná sọ̀lá àtàkẹ́ ẹ̀rẹ́ kí alálìmọ́ mi nínú kìtà bá mọ̀ òkúta kí ni ìtumọ̀ kìtà bá ọ̀ràn yẹn mọ̀ òkúta bí àwọ̀fọ́ ti ìtumọ̀ ẹnu ọlọ́run fásitì sí. so tàbí sọ fún wa pé nígbà míì ṣùrùtù ṣùrùtù sọlát tá a bá gbàgbé ṣùrùtù sọlát àbí ṣùrùtù ìbádà àwọn mọ́jẹ̀mú tó sun ìbádà dídó lálàáfíà a ti palẹ̀ mọ́ tá a fi parí ìjọsìn yẹn ìròyìn mọ́jẹ̀mú yóò sì mọ ọbẹ̀ ní ara wa àyàfi mọ́lógbónà gan àyàfi kí ni àyàfi pẹ̀lú tàbá ńlá ìjáde lókè kò nígbà míì nígbà máa ń pè ní ṣòroot a máa ń rébọ́ àwọn akọ́lá rébọ́ ó rébọ́ fúnra rẹ̀ a sì lágbára láti fi kọ́ sáàyè rẹ̀ ìyẹn túmọ̀ sí pé a ní ṣe ìjọsìn tásìkò ìjọsìn yẹn bá tó. lára ẹni ìmọ́ra ok ẹ tí wọ́n dè báyìí ibẹ̀ ló ń tọ̀sí ibẹ̀ ló ń yàgbẹ́ sí kódà màsìkò orun tó gan ìgbẹ́ ń bẹ lára ìtọ́ ń bẹ lára rẹ̀ gbọ́dọ̀ lè pè kò lè wẹ̀ òun náà tó ń sùn ó tún ní jánábà ó di mẹ́ta ó ń tọ̀ ọbẹ̀ ó ń yàgbẹ́ lọ tó ń jánábà wọ́n ti dé ní bí èso ṣe ṣe kò lè kóró gíláàsì jánábà ok bóòlù oúnjẹ ìṣàlọ́lá ṣàkókò ní anábà náà bóòlù ṣàlọ́lá náà kò bọ́ sínú fún tọ̀ owó ẹni ni báwo lè fẹ́ yí táyà mọ́mù kò tó wà rọrùn fún láti táyà mọ́mù kò rọrùn fún láti táyà mọ́mù kí ni wàá sì kí wàá fi irun lẹ̀ kò ní fílẹ̀ kò ní fílẹ̀ tó túmọ̀ sí pé ó rọrùn kí májẹ̀mú kan nínú májẹ̀mú ìrún kó jábọ́ tó kílẹ̀ kó jábọ́ eléyìí ò ní fún wa ní àǹfààní kò ní jẹ́ sábàbí tá a fi ju gbogbo ìjọsìn nù rárá mẹ́rẹ́lá yúdúrákù júlùú láyútúrákù júlùú a nítorí pé ààrí omi àbá àláǹfààní àti ṣe ìmọ́ra kágbẹ́jì kọ́sí káfí nìyí kí ló wá kù lábàáṣọ gbogbo irun ìrì àbá bó ni èyàn kírun ni kírun ẹ wá kí mi lọ́sítì rẹ̀ náà ẹ ṣáà lè wá kí mi lọ́sítì eh, èyí wọ́n ṣàṣọṣẹ̀ mi kọ́ wọ́n ṣàpá mi kọ́ wọ́n ní mọ́ kí fáàbì bí oṣù mẹ́rin ní ìsìnkú àmì mi ò kí inú gbọ́dọ̀ bàbá délé náà máa fún lálàáfíà dáadáa tí mo dúró ní kí gbogbo ẹ̀ òun sì máyá ẹgbẹ́ra kò kúrò láì tó dákò dúró òun ti tàràkà dúró tó lọ bẹ́ẹ̀ àmọ́ tó mú tó fi ṣe bẹ́ẹ̀ ó ní pé ìyẹn máa dúró kírun ṣé rọ̀nà ìwé ẹ̀kọ́ àbí ká dúró kírun ṣé ṣáàtì ni àbí rókùnù rókùnù ni so àmọ́ nígbà ohun tó wọ́n mọ̀ ní pé nígbà míì ṣùkúùtù yìí máa dé bá rókùnù àbí ṣáàtì lẹ́yìn ò túmọ̀ sí pé ká ju gbogbo ìjọsìn ẹni ká dùgbò so pẹ́lẹ́ nìkan máa sọ fún mi pé ah nígbà kan lọ́jọ́ kan nígbà kan lásìkò kan láàyè kan òun kírun láì lálùwàlà tó bá ti ní àwíjàre tó fẹsẹ̀ múlẹ̀ ìmọ̀ ìlàlàáfíà sótìyé ìmọ̀ ìlàlàáfíà ìmọ̀tẹ́lẹ̀ rahimah ọlọ́hu tààlà bá tó ń ṣàlàyé nípa ọ sákìlù àwọn ọ̀fẹ́ sàláàtì wọ́n mú ọ̀ríyà kan wá tó yẹ pé a máa ṣẹlẹ̀ dáadáa kí ni kọ̀díyà náà kọ̀díyà náà ni wípé ẹni ẹni olè olè pàdé ẹ̀ lọ́nà wọ́n wá gbaṣọ lára wọn wọ́n gbaṣọ wọ́n tún mẹ́wàá wọ́n gbaṣọ lára wọn tí wọ́n kírun àbí wọn ní kírun ẹ́ lára ṣòro tó sí yàtí salat oníkásì bo ìwòwò wọ́n ti wà ní òhò nìyí tó ń bólú tó ń bólú náà wà tí wọ́n kírun àbí wọn ní kírun kí wọ́n ah ooo láti gbà ọ́rà ṣàrùtù ni nígbà tá a ti rí ẹ̀ sí tó káfíìn nílẹ̀ ìgbà tí aaa wọ́n yẹ ṣe báwọn ẹ kì bẹ́ẹ̀ ni wọ́n kì bẹ́ẹ̀ náà ni. so káàdì yẹn mú dáadáa ní tá a bá tún pè ní ṣùrọ̀d tá a bá tún pè ní arkan títí yé tí àwíjàre kódà tó wàjibáàtì gan ní tó bá ti ń pè báwọn mi táwíjàre kan bá ti wà jẹ̀má tó bá ti wà fún ọ tó fẹsẹ̀ múlẹ̀ tó fẹsẹ̀ wálẹ̀ dáadáa ó lè jábọ́ eléyìí ò túmọ̀ sí pé àní mújọsìn yẹn wá lásìkò tó yẹ ká mú wa á mú wa ní tó jábọ́ ló jábọ́ ìyókù tí jábọ́ á ẹ̀kọ́ ńlá ẹ̀kọ́ ńlá sọ ẹni tí ó rómi tí ò lè lò ó yóò ṣe táyà mọ́ tí ẹ̀ bá tó wọ́n bẹ ibi tí ò ti rọrùn fún táyà mọ́ mú nǹkan kí ni ó ṣe yóò kírun bẹ́ẹ̀ fatakulọ́ máa sàtọ́ àtún anabi sallallahu alayhi wa sallam ó ní máa nà áìtìkùn àìníhù fàṣẹnibù wà máa àmàrtùkùn bíhí fàtùmínú máa sàtọ́ àtún ìtìbá ni ẹ ṣe léwọ̀ fún ẹjìnà sí ìdí bá ní ẹṣe ẹṣe bẹ́ẹ̀ bá ṣe lágbára nù sọlọ́lọ́hu aléhi wasalama so àlàyé yẹn ti clear so nínú ṣòro tó sí àti salat mọ́jẹ̀mú tó sọ̀rọ̀ di tó lálàáfíà oníkíni àtọ̀hárá mínàlì hadafẹ́yìn mọ́jà gbàgbé àlèmọ́dé ìlọ́wọ́ ara wa àti kọ́ àti mọ̀ dáadáa tẹ́lẹ̀ àmọ́ àtúntún pọ́nà nù àtọ̀hárá tún mina lè hadafin ká mára kúrò níbi ìran ẹ̀gbin méjì ẹ̀gbin kékeré ẹ̀gbin kékeré ìmára rẹ̀ kò lálùwàlá ẹ̀gbin ńlá ìmára rẹ̀ kò náà ní alvoslo ká sì mà dájúdájú pé kò sírun náà tí yẹn ó kì í táà ní ṣe ni táà ní ṣe mọ́ra ká tó kì jẹ́ pé ọ̀rọ̀ àwọn ulama tí wọ́n ní nínú ṣùrùtù sí àti tọ̀wáfù lára májẹ̀mú pé ẹni ṣe tọ̀wáfù tọ̀wáfù ẹ̀ sì lálàáfíà òun ni ìmara òun lálù àlá títí ìmara kúrò níbi ẹ̀gbẹ́ méjèèjì obìnrin tó bá ní haidọ̀ lára kìí ṣe tọ̀wáfù ṣókẹ́lẹ̀ nífàsì bẹ́ẹ̀ lára ẹ̀ tó ṣe tọ̀wáfù tọ̀ bí yẹn bá nítọ̀ lára ó nígbẹ̀ lára náà kìí tọ̀ wá fún ohun ti gbọ́ tó bá tó ṣàlùwàlà tí lè yìnbá tó wẹ̀. ní àná tọ̀wá sọ̀láàtì àbábí ní tọ̀wá fòtẹ́ rí yẹn nìyí ìrún ni àmọ́ ọlọ́run ṣe lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ sọ̀rọ̀ ń bẹ̀. ìrún tá a máa ń kírun ìṣúgbó gbogbo àwọn ohun náà nípínlẹ̀ wọn máa sọ̀rọ̀ wọn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. ọmọ ọ̀hún kan bóòlù yẹ káàbọ̀ bóòlù ṣe ní yóò rẹra ẹpẹlẹ ẹni bàbá ń lọ àmọ́ wáyé nípínlẹ̀ ìgbà tó yá ọlọ́run ní kan sọ̀rọ̀ àmọ́ tó wá ọlọ́run sì yọ̀ǹda ọ̀rọ̀ fún wa. so a ti kọ́ ṣáàtù kan mí ṣòro tí asala وقال وعن أبي سعيد القدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة ولا يفضي الرجل إلى رجل في ثوب واحد ولا تفضي المرأة إلى المرأة في ثوب واحد رواه مسلم النبي صلى الله عليه وسلم قل لا ينظر الرجل إلى عورة الرجل لا بيه لا كلا كتك لا نافي لا نافي لا نافية eléyìí sì ní lànà yíyẹ náà pélé lára tó bá ti ń kọ̀ fún wa níbi ìṣe nǹkan sókè àmọ́ kò ní lára ànáhìyà òun náà pèsè méjì torí pé náhàyù nínú òṣòlù nínú ẹ̀kọ́ ẹ̀sìn méjì ni àní náhàyù tẹ̀nzé náhàyù tẹ̀nzé wọ́n kọ́ fún wa wọ́n ní á jìnà sí wọ́n ní á má ṣe é wọ́n ní ká jìnà sí á gbọ́dọ̀ ṣe é béèyàn bá wá jìnà sí yóò gbàlá dáa jíjìnà sí rẹ̀ àmọ́ béèyàn bá wá ṣe ń kọ́ ṣé ẹ̀ṣẹ̀ wà fún ṣé ìjìyà wà fún sí bíyà fún ìlànà ní la ìyẹn ni la anáhíyà la anáhíyà lè tẹ̀ rí nìyẹn ṣé clear? ẹlẹ́ẹ̀kejì eléyìí la tún máa ń pè ní mọ̀kòrò nígbà míì mọ̀kòrò nígbà míì ẹlẹ́ẹ̀kejì onílà náhíà lè tàrí kíná pè ní haram èyí tí wọ́n ṣe léwọ̀ fún wa tá a gbọ́dọ̀ jìnà sí tá a bá wá ṣe ń kọ́ tá a bá jìnà sí àgbàládá tá a bá wá kọlù ń kọ́ èyí jẹ ìyà torí ẹ̀ tá máa pè nǹkan ní haram nígbà míì tó máa ń pè ní haram ẹ̀ẹ́ tó máa ń pè kan ní mọ̀kúrú nígbà míì ó lè dé mọ̀kúrú lè tàhárí ó sì dé mọ̀kúrú lè kíni lè tẹ̀nzí àwọn bídíà àwọn ń fẹ́ ẹnu àwọn lẹ́ẹ̀rí tó dá sí pé tọ̀ tó bá ti di bí ọ̀rọ̀ ahkam àbọ̀rọ̀ manhaj láà lọ́dọ̀ títí wọn àwọn mọ́ṣímọ́ṣí lọ́dọ̀ títí wọn wọ́n pè sí kòkí ni tẹ̀sí mọ̀kúrú ìlú mọ̀kú àkílà burú bẹ̀ ṣé ibi ni kì í ṣàkámu ẹ wọ́n fẹ́ nàá jùmọ̀ sí ni wọ́n kàn ní kì í ṣe ibi láti láà náhíyà lè tẹ̀sí yìí ni kíní kan mọ̀kúrú ṣáàni tó ìlẹ́mọ̀ gbẹ́lẹ́ ni wọn. nígbà bá ti wá gbé wọn lọ sí lálùkùrọ̀ àlìkẹ̀rẹ̀ ẹ mọ́ ṣe ẹbọ ẹ̀sìn wọn lọ́run ẹ mọ́ ṣe àwọn òbí yín ẹ mọ́ ní àwọn òbí yín lára ẹ mọ́ pa àwọn ọmọ yín ẹ mọ́ ṣe zìnà ẹ mọ́ jalè gbogbo ọlọ́run bá ka gbogbo ẹ̀ ọlọ́run ní gbogbo àwọn tó ń sọ yìí o kẹ́ẹ̀nà ìdàláhì mọ̀kúrú wa lọ́dọ̀ wọn ọlọ́run mọ̀kúrú ni ṣé mọ̀kúrú ni mọ̀kúrú náà ni àmọ́ mọ̀kúrú wo ni مكروه للتحريم سيدي مكروها للتحريم كي مكروها للتنزيل so èèwọ̀ ni haramu lọ́lọ́wọ́ máa ń kà ọgbọ́n tọ́lọ́ máa ń kà nínú àyà ni haramu ni haramu kìí ṣe kìí ṣe mọ̀mọ̀ kúrò pé ẹ̀ tá a bá ṣe kò sí jìyà bá a eléyìí nǹkan so láyà ń dúró jùmúhúrù ulama àríká ní ìtìfáàkùn bẹ ládọ̀ àwọn àfà al'ulama ìtàfàkù alàtàrínihì ẹnu àwọn àfà fò wípé haramu ni láàbẹ̀yẹ láàkíní láàrin tàrí láàrin tẹ̀zẹ̀ haramu ni láyà ń dúró rọ́jùlù èèwọ̀ ni ọkùnrin kì í máa wò láyà ń gbòòrò rọ́jòl ọkùnrin kì í máa wò ìlà àwòrán ti rọ́jòl ìwòwò ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ọkùnrin kì í máa wò ìwòwò ọkùnrin ẹgbẹ́ rẹ̀ so láàbẹ̀ yẹn láàkí lápẹ́ láàlẹ́ tààrí láàlẹ́ tẹ̀sí tó ti yé haramu ni nígbà tí yẹn mutí láàtọ̀ tí náà haramu ni bí yẹn ṣe òbí haramu ni wàlẹ̀lmọ́rọ̀tù ilẹ̀ àárọ̀tù mọ́rọ̀lá bẹ́ẹ̀ lóbìnrin náà èèwọ̀ ni haramu ni kì í máa wò ìwòwò obìnrin ẹgbẹ́ rẹ̀ wàlẹ̀ yóò fi ilẹ̀ rọ́jò lè fi fàbẹ̀ bákan náà ọkùnrin kì í máa bẹ níhòòhò pẹ̀lọ́kùnrin míì tó ti káwọn méjì wa máa bẹ níbi aṣọ kan náà ṣẹgbẹ́mìyé ọkùnrin kì í máa bẹ níhòòhò pẹ̀lú ọkùnrin míì káwọn méjì wa ń bẹ nínú aṣọ kan náà bí aṣọ òbúra wọ́n fẹ́ sùn wọ́n bọ́ra wọ́n wòhò aṣọ òbúra ayọ̀ kan náà wá lò kò lọ́mọ́ ولا تفضي المرأة إلى المرأة في صدر واحد بكنا وبنك كما بنيوه tí ó wà pọ̀ obìnrin ní ìpapọ̀ tó ń lọ́wọ́ ọbẹ̀ ní òwò aṣọ kan tí ó wà fún àwọn méjèèjì sínú. so n tá mú nínú hadith yìí àkọ́kọ́ òun náà ni pé ìdájọ́ rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ haram wọ́n gbàgbé kí wá ní hadu hadu àwọ̀rọ̀ hadu awrati rajul wa hadu awrati almar'a kí ni àlá ìhòhò ọkùnrin kí ni àlá ìhòhò obìnrin àdìsí yìí tíyẹn bá wù á rí i pé tó ní í ṣe pẹ̀lú ṣòrótù sọ̀láàtì gẹ̀gàn tó ní í ṣe pẹ̀lú ẹ̀ tàbá wù ní ìtumọ̀ tààrà mú wáyé náà nísìn ọ̀nà olófin yìí ṣe pẹ̀lú ṣòrótù sọ̀láàtì àmọ́ tó bẹ́ẹ̀ nítorí ìlú fún wa ó ní kí ni sátìrú àlàárọ̀ òmùmẹ̀n bí ipò ìwòhùn ló ti di ìtẹ́fẹ́ mú wọlé fún wa nù eléyìí ó mọ̀ jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ àǹfààní àkọ́kọ́ nínú hadithi yìí pé min ṣòro ti sí hati salat nínú àwọn ọmọdé mu tí wọ́n jẹ́ kéènù lálàáfíà sátìrú àlàárọ̀ ṣókèlè ó di mélòó bá nífi ó di méjì alákọ̀ọ́kọ́ àtọ̀hárọ́tú mẹ́nàlẹ̀ àdàfẹ́yìnì ẹlẹ́ẹ̀kejì sáfúrú aláwọ̀rọ̀ kí wá ní ìwòwò aláìwò ọkùnrin ẹ̀hẹ́n tábánikà kan sọ ìwòwò ọkùnrin pọ́nbélé lásán táà lọ mọ́rùn àti gbé hadith yìí lọ sí ibi gíní kìtàbù wo nìyẹn ẹni bá màmá lẹ́gbọ́n fún nìyẹn tabasọ̀n sọ ìhòòhò ọkùnrin àti ìhòòhò obìnrin tá a lọ mọ́ báàbù yìí a ti gbé àdéhùn yẹn lọ sí ibolagbé lọ. ẹ́ là àwọn ẹ̀ṣẹ̀ ń gbòòyìn bàbá lọ́ àdéṣù yìí mọ́ ìrùn káàkàn sọ ìwòwò ọkùnrin ìwòwò obìnrin níbo la gbé lọ a ti gbé lọ kìtàbù libas kìtàbù libas wà zina níta gbé lọ nìyẹn torí ẹ lẹ́sìn pé afáyì fàkíwùrì jésù so tó bá tó bá tu ó kàn ní tu ṣàǹgìlì tó bá ṣàǹgìlì kò ní fún ẹ ní tó ń fẹ́ lò sátúlù àwọ̀rọ̀ ní ìṣìlú ti sàlátì ló bẹ́ẹ̀ lò tó tó bá ti wá rí bẹ́ẹ̀ tó bá máde sí tó bá mú jáde pẹ̀lú àwọn fàwáìdì rẹ̀ ní ìjàmá ó lọ mọ́rùn ó lọ mọ́rùn torí pé ọkùnrin lórí ìrun ó yàtọ̀ sí ọkùnrin tí ò bá sí lórí ìrun bẹ́ẹ̀ ni obìnrin lórí ìrun ó yàtọ̀ sí ìhòòhò obìnrin tí o bá sí lórí irun so bó láti máa tó àdéhìsì sí ìhòòhò ìhòòhò ọkùnrin ìhòòhò obìnrin láì mọ́ lọ́mọ́rùn nǹkan lè jẹ́ ìhòòhò fọ́bìnrin láì mọ́ sí lórí irun kó sì jásí pé tó bá ń kírun kì í ṣe ìhòòhò nǹkan lè jẹ́ ló lè mọ́ jẹ́ ìhòòhò fún tí o bá kírun bẹ́ẹ̀ lọkùnrin náà àwọn tó bá ti fẹ́ kírun ó ti di ìhòòhò ibi bẹ́ẹ̀ padà yanjú àdéhùn yìí sùnmù gbọ́dọ̀ ṣe lè lọ nìyẹn tókẹ́ tó ti pé àwọn àǹfààní lọ́tùnlọ́tún náà pọ̀ nbẹ̀ jantirẹrẹ so alákọ̀ọ́kọ́ ò ní pé àfáà ti dè wá pẹ̀lú àdéhùn yìí lórí tí a ń pè ní satin ọrọ̀ ṣáàtì mi ṣòro tó sí yàtì salat ẹlẹ́ẹ̀kejì ò ní pé ọkùnrin tí ò bá bó wòwò ẹ́ tí ò bá bó ìwòwò ìwòwò yẹn ni sátọ̀ ara fi salad tẹni ò bá tó bá ṣe ìwòwò rẹ̀ kalẹ̀ tí ó nínú àbí ò nínú ta ló lè sọ níbàámu tábà sọ yìí wọ́n gbàgbé ó kọ́ lára kí ni ṣòro ṣàhà sótìyé so kò nírun dábà ti pè ní áwọ̀rọ̀ tó bá ti lè sílẹ̀ ẹni ò nírun ìtumọ̀ rẹ̀ nìyẹn torí pé ṣùrùt látara àtúmọ̀ rẹ̀ tá a ti mú wá níta bá pè nǹkan ní mọ́jẹ̀mú fújọsìn mọ́jẹ̀mú yẹn nìyí ó gbọ́dọ̀ wà ńlẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìjọsìn táàsì ti parí ìjọsìn ìròyìn mọ́jẹ̀mú yóò gbọ́dọ̀ kúrò lára wa tí ò bá sílẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìjọsìn ìdálàfíà àfi tá a bá ní àrùjáde tó fẹsẹ̀ wálẹ̀ tó bá wà nílẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìjọsìn kò gbọ́dọ̀ kúrò lára wa pàtó parí ìjọsìn àfi tá a bá rí àrùjáde tó fẹsẹ̀ wálẹ̀ kò sí pé ìjọ mọ́jẹ̀mú yẹn ní ìjẹ́ kí ìjọsìn ìdálàfíà sókè náà àfáàgbà pé téèyàn bá bó ìwòwò lórí inú ẹni yẹn kọ́ kò ní o. adínà wàfà táwọn gbà pé nínú àwọn wàjibáàtì ni wàjibáàtì sọláàtì àwọn tó jẹ́ àwọn kíni ọ̀ràn ìyànrún àmì èyí tó lékè òun náà ni pé sátìlù àwọn ọ̀rọ̀ fi sọláàtì ṣàrùtún lẹ́yìn ìṣòro ti sọláàtì bó ti ẹ̀já sí pé àwọn àfáà wọ́n ní ìyapa wọ́n ní ìyapa ẹ tuntun lórí àwọn nǹkan kan lára rẹ̀ òun náà ni kashfu alkadamai kí ẹsẹ̀ kó sílẹ̀ yẹn ni fóbìnrin yàpẹ̀nu bẹ́ẹ̀ sókè àmẹ́nu gbogbo wọn kò rí pé o fẹ́ kírun wá kírun ní wòwò tó ń bolo ìwò ọmọlúwàbí ni ò nírun ẹgbẹ́ wọn fàákù lè lórí kí ló dé ọlọ́ba allah subhanahu wa ta'ala ní yáàbá ní adam kòrò zinatakum inda kulli masjidin kòrò zinatakum inda kulli masjidin ìtumá rẹ̀ gbogbo pàtẹ́ bá ti fẹ́ kírun ẹ̀bù ìhòhò ìtumọ̀ rẹ̀ nù mọ́ wù bó ṣe wà o wọ́n á gbé òkè tó bá ti fẹ́ lọ mọ́ṣáláṣí kódà kó o ní gangan ṣe tó bá ní kó wá tún fáànù mọ́ṣáláṣí náà nìyí o gbọ́dọ̀ múra dáadáa ǹdọ́ sọ kọ́ ìrún ọlọ́wọ́n bá ń sọ nígbà bá ti fẹ́ kínu á múra dáadáa òdú zinatakum inda kulli masjidi gbàdé bá ti fẹ́ kínu òpómúlérò áyà kanu ẹ̀rí kan nù ọmọdé wa sọ àwọn ẹ̀rí bíi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tún wà nínú àhàdé torí ẹ̀ ààbò ìhòhò bá àbá bo ìhòhò ìhò nínú àì kínu ọ̀rọ̀ yá ná kíyàn kínu with nakedness àì kínu bẹ́ẹ̀ jẹ̀mọ́ àmọ́ kó máa ṣe yín lé mọ̀ ẹ mọ̀ ráwọn olórí bú àfáà mi àwọn àfáà sanpaná tí wọ́n mọ fáwọn èèyàn ní náńtàlí àkànṣe àdúrà tí wọ́n á ní kí wọ́n kínú níwòwò ìwọ ọmọlúwàbí. irú àwọn lẹ́yìn ni ṣètọ́nì náà kínú fún ṣètọ́nì ló lùlù táwọn náà sì ń jò táwọn àbọ̀ ò ní gba ẹnu tí yàn kí wọ́n wá kí níwòwò àyàfi wọ́n gbàgbé ilá nílùú ọ̀dọ̀rọ̀ ṣẹ́rìí tá a bá ní àwíjàre tó fàṣẹ wálẹ̀ ló àwọn akọ̀mẹ́ kí ní ṣàkàwọn yòó islam mọ̀ dápọ̀ o wọláhì lọ́yẹ́ pọ́lọ́ bá yẹn dára ká máa kí ní o àní eré nù kí ẹlẹ́ni ló mọ torí kó lè rí o àmọ́ wa mọ́ sáṣí báwọn ṣe ṣe àná ṣe máa ń ṣe ní kàábà àwọn eléyìí ni wọ́n máa ṣe tọ̀wáàfù àwọn kan náà ní tọ̀wáàfù a mùsùlùmí la ní o àná ibrahim ló pinlẹ̀ rẹ o tọ àmọ́ tó ti bẹ́ẹ̀ nígbà wọn ti fẹ́ yí agbára gba mọ́tà ló ti pé tọ àwọn náà ṣe tọ̀ wọ́n yí ká òrìyá náà níwòhò ìwò náà máa ń ṣe tàwa wọn tún máa taka súfè jama torí ẹ islam ẹsìn àlàáfíà ni gbogbo tó lè bí crisis nínú ìlú islam nàìjíríà kódà àwọn tó jẹ́ ọkùnrin ọmọ yàrá kan mùsùlùmí dáadáa wọn náà bá wà lẹ́kùn nígbà ní rẹ̀ ọwọ́ akéjì mọ́ ìgbà ní last week oṣù kìíní wíìkì yìí náà di last week tó wá kì í àwọn tó máa ń dírẹ́jì inú ẹ̀ bó ṣe dírẹ́jì ẹ̀ náà bẹ́ẹ̀ ló ṣe bọ́ sí sáfún wẹ́dí ṣùgbọ́n lẹ́nìí ẹ̀yìn ẹ̀lẹ́mí wà ó fi fìlà bó mọ́lẹ̀ síríẹ́sì ó mọ̀ pé hmm, ìtìjú ti wà bàtà wà fún next week nísìnyí bí ó ti fáwọn àbí fọlọ́bà lẹ́kùn máa nìyẹn so islam máa ń pọ tí wọ́n ń pè ní àṣàyà modesty modesty ìṣọ́ra ṣe ìṣọ́ra ṣe pẹ̀lú tìjú islam máa ń pọ síyàn lára bí èèyàn bá ṣe gbẹ́sìn yé sí. Si, ni ó ṣe ní ìtìjú sí kìí ṣe ìtìjú kìí ṣe àìsí ìtìjú kánú tó máa ń sọ yìí ìtìjú eléyìí bọ̀ ìṣọ́ra ṣe náà ń pè báwọn ìsìláàmù ó máa ń pọ̀ sí yàrá àtúrí àsìkò jẹ́mọ́ nínú hadith yìí anabi sallallahu alayhi wa sallam wọ́n lẹ́yìn lórúkọ tó ilẹ̀ ara tí rọ̀jù ààlà ìwò ọkùnrin àwòrán ọkùnrin àṣọ ìran àwòrán ọkùnrin pọkùnrin ní ìwò rẹ látòrí ìsàlẹ̀ ìdodo rẹ dé erunkun ṣerúkún náà gbọ́lá àgbójógun ní erunkun tó ti yé láti ìdodo rẹ dérunkun ó ní owó ọkùnrin gbogbo ẹni bá ti bàlágà tó gbọdọ̀ sílẹ̀ òun náà tún wá pín sí méjì a ní mùgálárọ̀ a ní mùfáfáfà mùgálárọ̀ òun lójú ara gangan ojú ara ìyẹn òun ni mùgálárọ̀ mùfáfáfà òun ni bí ìtàn papọ̀ mọ́ra wọn àwòrán náà ní méjèèjì yẹ fún ọkùnrin náà tọkùnrin bá wá fẹ́ kínu gbogbo tó bá wá fẹ́ kínu ọlọ́tún wọn lẹ́rọ pé nǹkan míì lè mọ́ jẹ́ àwòrán ó lè mọ́ ti àárọ̀ nígbà tó bá sí lórí inú àwọn bá ọba rẹ kínu yóò jẹ kíni àọrọ kí ló fẹni lẹbẹ ọ̀rọ̀ anábì sàlọ́láwà alìwàsálàm òun láàmú wáyé gẹ́gẹ́ bí ẹ̀mí so nínú àọrọ tó tóbi ọkùnrin kì í ordinary ìró kò gbé ní kírun tó bá tẹ̀ wá ṣe ìró tó wá mú ìpele rìdá tó wá fi bo èjìká rẹ méjèèjì yìí yálà ó dẹ́lẹ̀ ní o táwọn rí gbogbo oyún tó ní kò sáburú bẹ lẹ́yìn tó bá sì gbé mọ́ra náà kò sáburú bẹ àmọ́ nǹkan gbọ́dọ̀ mọ ọbẹ̀ ní kíni èjìká torí pé lára tá a mọ́ bò lórí ìrun ni ṣókìlẹ̀ lára tí ó tẹ́lẹ̀ bí máa ń ṣe nù ẹlẹ́mí ò ṣe ó bẹ̀ ṣe tọ́wá afá mi gbọ́n mọ́ ó lóun kó yàn lára jì bá ti tọ́wá fúnlẹ̀ alùpùdùn ọmọ àpá àmọ́ ń pàkájà ṣe àmọ́ wọn báyìí. tó á mú wá báyìí ẹ̀ tó fi tọ̀wá bá tó wá parí ẹ̀kọ́ fẹ́yàn náà fílà ó gbọ́dọ̀ tu ó wà mú ìdíkà rẹ̀ méjèèjì tó bẹ́ẹ̀ lèmi ṣe pàkájà bẹ́ẹ̀ ló ṣe kínu kò mú bá so obìnrin ìhòòhò obìnrin lórí inú mọ́ gbọ́ o òun ni kó gbogbo oríkèéríkèé ara rẹ̀ àti ọwọ́ méjèèjì àtọ́jú Tinha no sí lórí irun sí irun ìyàgbẹ́ ni wọ́n bẹ lórí iṣẹ́ yóò bo ojú àti ọwọ́ àbí mọ̀ ní mọ́sálà tó ti rí ẹ̀tẹ̀ sóbìnrin tẹ́tẹ́ ní gbogbo ara ọwọ́ àti ojú ẹni òkú lórí lẹ́yìn ṣẹwárọ́bìnrin náà tóun náà wá bojú tó lè nù kọ́ọ̀bù tó bá ti fẹ́ kírun yóò ṣì àyàfi tó fẹ́ pé àwọn ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti ṣí láti ṣí ojú fún láti rí ojú láti rí ẹ̀hẹ́n àwọn eléyìí ni yóò bò tí ò bá ti sí wọn ni kò gbọ́dọ̀ mọ́ṣì tó ti pópà ẹ̀kọ́ ọ̀rọ̀ yẹn ni tó yẹn bojú fábẹ́ kínú ilé láti lórí kọ́ọ̀bù yóò torí pé kì í ṣe ìmúra irun ni ó ti fáfọ́ ìmúra ọ̀run ìmúra irun kódà ó ti ti ní kọjá là torí pé ní tó gbọ́dọ̀ sí òun ojú wà mẹ́. Nam lórí tẹ́fẹ̀ ìyàpẹ̀nu ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ yẹn ni pé ṣé tóbìnrin bá sùn jújù bá a ti máa ń sùjúdù yẹn bá a ti ń wo àtẹlẹsẹ àwọn ọkùnrin yẹn obìnrin tí tó bá sùjúdù tí àtẹlẹsẹ rẹ bá hàn bẹ́ẹ̀ síta ṣó nínú àbí ò nírun ìyàpẹ̀nu ń bẹ lọ́dọ̀ àwọn náà lórí yẹn lórí yẹn náà àmẹ́rin kò rí pé yóò wọ aṣọ tó balẹ̀ tí gìgísẹ̀ rẹ̀ bá wá ń ṣò ṣó níwájú onírun ilé ní mọ́sálásí àti ìyá nìyẹn ṣùgbọ́n gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin sátìrì àwọ̀ fi sọ́láàtì lórí inú àtìgbà tí ò sí lórí inú agbọ́dọ̀ bọ̀ wá wọ ọkùnrin mi o lè dìbí lọ alábà pẹ̀lú tówẹ́lì so kò ṣe aráàmù àmóṣe tó yapa sí ìṣesí àwọn èèyàn tó máa pè ọ́ tó máa fojú wú tó máa fojú nẹ̀ náà ní bínú torípa ẹ tó ju àláàdà àwọn èèyàn lọ láwùjọ lókùgbà tí è ṣe ọ̀rọ̀ àkídà tí è sì ṣe ọ̀rọ̀ ọjọ́sìn ẹ̀sìn gbà wá níyànjú ká ṣe déédéé ìtàwùjọ ń fẹ́ ká má ṣe kọjá àlà ká sì má ṣe àṣe ètò ibi tí àdà ti wọlé nù tókìlẹ̀ ṣàmọ́ ní àdà wa alápọ̀nlé ẹ̀dá kan ṣe léyìn ó wá ró tó ó wá lọ sí

tọkùnrin máa ti ń rorò tí ó sì gbékùn káàkiri kò sáàbùrú mẹ torí ẹ agbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin ìwòwò irun àti ìwòwò ìmúra òfin sọ fún alẹ́ kan wípé tá a bá ti lọ àdéhùn yìí mọ́ irun a ti gbé lọ sí báàbù mi táfà wa yìí tí ó gbà lérò láti gbẹ. so ààlà nìyẹn tó bá ti wá rí bẹ́ẹ̀ ìtọ́kùnrin ò gbọ́dọ̀ rí mọ́ gbọ́ ò ìtí ọkùnrin tí kò gbọ́dọ̀ rí lára obìnrin ẹ̀ lára ọkùnrin ẹgbẹ́ rẹ̀ òun ni tá à ń pè ní òwò mọ̀káfáfà ni àbí mọ̀gá lágọ̀ ọkùnrin gbọ́dọ̀ rí àti òkè dodo lọ sókè ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lè rí ìwọ náà lè rí títí ẹ̀ kò sábà ń bẹ̀ àmọ́ ìsàlẹ̀ dodo táàfì wá sojú ara táàfì wá sọ itan ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ò lè rí ò lè rí ò lè bá wà tí lànà orí bá lókun ẹwọ islam torípé lẹ́ẹ̀kọ̀ọ́ kan là lórí àmọ́ wà bí ká fẹ́ gún alábẹ́rẹ́ ń dì í wọn lè gbé di bíbá náà wà fáwà kò gba abẹ́rẹ́ síbi rí níjọ tí yóò kọ̀ọ̀kan wá láǹfààní àti abẹ́rẹ́ síbi obìnrin ló fẹ́ fún obìnrin tójọ́mọge tí ò tí lọ́kọ àfáàtì bẹ̀rẹ̀ sí ní làágùn àkílódé làágùn ni ah, túrẹ́ túrẹ́ fún mi yìí ni mo fẹ́ rí bí ni ní tó dáa náà ìyẹn máa ń tijú ni àpàdà sí lórí bẹ́lẹ̀ méje pé yóò mọ ẹ́ fọ́nà kó ṣàánú mi gbogbo tí yẹn máa fi ń wo wèrè níjọ́un òun lọ̀pọ̀lọpọ̀ ti sọ di ọ̀làjú lẹ́nìí ìbọ́nà náà máa ń sọ wọ́n ní aṣọ kún wọ́n ní irun kún aṣọ ya èròjà wèrè ń pé bọ̀ àbí irun kún aṣọ ti ya irun ẹ̀ kún gbogbo káàkiri nísìnyí ṣe irun kún sì ṣe ṣèrò wèrè ni wọ́n kò sí dàda tẹ máa rí lórí wèrè tẹ́ẹ̀ ní lórí àwọn ènìyàn pẹ́pàṣọ ya náà láti mọ ìròyìn náà àìmọ́ aṣọ tó ti ya tọ́tún kó lálálálálálá sí. so n tó ń pọmọ ojú àbínú irun kún aṣọ ya ọ̀làjú ló ń débọ̀ ni tó wà tà sí inú. ṣùgbọ́n tó bá sì wà cultured ẹ sì rí pé àwọn nǹkan ẹ ni yóò ṣàkíyèsí ẹ yóò ṣàkíyèsí ẹ torí pé adámọ́ ni nínú rọ̀mọ́bọ́n ṣàlàyé fún wa nípa náà ní súnánù fẹ́tọ̀rọ̀ àwọn ìṣesí àdámọ́ tó sọ ọmọ ènìyàn di odidi ọmọnìyàn tá a máa ń pè ní súnánù fẹ́tọ̀rọ̀ máa bẹ́ẹ̀ bí ẹ bá mójútó odidi ọmọnìyàn ni anywhere anytime anywhere in the world anytime in the life tó bá tó mójútó odidi èèyàn ni ọ. lára ẹni kí yẹn fẹnu gbọ́n rẹ lẹ́yìn ṣé àjọyìn ìwọ́n tó bá ti bó tó bá ti fa á ti mọ̀ pé kò ti láṣídẹ́ǹtì rẹ̀ wọn ó sì ní pé ní sùúrọ̀ léèyàn lọ́kùnrin lódìdí kò ní pé bẹ́ẹ̀ obìnrin dé kò ní irúgbọ̀n ìwọ náà sì dé ìwọ náà tún wá ní iṣẹ́ ìfẹ́ ìjọra yín báwọn àmọ́ ọkùnrin tó fi ilẹ̀ kì í ṣe àbùkù kì í ṣàbùkù sókè kìí ṣàbùkù àpàdà tí ló dé báwọn afáàbọ̀ ń fárún gbọ̀n ta ní kí ni ṣé ara ìsinmi ewúrẹ́ gan ní irúgbọ̀n ṣé ewúrẹ́ wà gbalada ni. ẹ ṣàìmọ́ pé ọlọ́run dá oníkálùkù nínú àwọn ẹ̀dá rẹ̀ ó dá lórí àwọn àwọn tọ̀bá ihò àṣẹlímọ̀ ni àwọn àdámọ́ tó dáa tó lálàáfíà lọ́lọ́run dá wa mọ́. torí ẹ̀ pinnu tó bá yẹ ká mú kúrò tá a bá mú kúrò kò ní fi àwòrán dáadáa wa hàn yóò fi wá hàn bí aláìdá aláìpé ìjọba yẹ ká mú kúrò tá a mú kúrò èyí tá a sì mú kúrò tó yẹ ká mú kúrò kò sí ni wọn ṣàwáhà wa á dìfé mi wa adébàtà ọlọ́run á ìmùgbọ̀n ká mú kúrò èmi náà fílẹ̀ ara dàbí ògbòrò ń jẹ́ yóò àrí báyìí irú ẹni yẹn tó bá mú ẹ̀kọ́ ó lè mẹ́kọ́ tó mú kù tó lè mú ọmọ tó báyìí nígbà tó yẹ báyìí ẹ gbogbo orí ẹ̀kọ́ báyìí orí mú báyìí àfẹ́ ẹ̀kọ́ tó mú ni wà ní àbá ẹni ẹ̀ mú bẹ́ẹ̀ káàkiri ìjọba fún un alẹ́ ló mọ kòkòrò tó kó síbẹ̀ àtàwọn àrùn. so àlẹ́tọ̀ọ́ lọ́kùnrin láti mọ ohun yes ìwọ lẹ́kọ̀ọ́ òun lẹ́kọ̀ọ́ má fi àìlẹ́kọ̀ọ́ títí ẹ̀ fi ṣe àǹfààní àìlẹ́kọ̀ọ́ títí ẹ̀ náà ṣé ìmọ̀ ní kò ṣe ni ìwọ ló ṣe fún rẹ̀ ìwọ náà ní wo tí wọ́n náà bá fi ń wo ẹ̀jọ́ lẹ́kọ̀ọ́ mọ́ náà nù jẹ́mọ́ tọ́lọ́ kó ṣàánú wa ní gbogbo ẹ̀ ti rí bó ti fẹ́ rí níbi dẹ́ni máa ń rí ọmọ ọmọ ọmọ mi ò ti gúnyàn yóò ti gúnyàn ẹ sì mọ rí ó sì mọ pé pátákàkì ládùúgbò ẹ sì mọ rí bẹ́ẹ̀ ẹ̀yin òbí yóò dọwọ́ yín wọ́n láti kékeré láti máa pẹ̀ka àrókò so èyí ó mọ gbin ìtìjú a mọ gbin mọ a mọ fi rí ọmọ láti ìtìjú àlẹ́hàyà ẹ pẹ́ lọ́wọ́ pátá lọ́wọ́ ìbò a mọ gbin nígbà tá à sí níjà ìlíyà níjà ìlíyà rárá o ọmọ mi ìjẹmọ ọmọ mi ò ti dàgbà dáadáa yóò ti bóbìnrin ló pọ̀ gan tó tó mọ̀ pé yẹ kó mọ wọṣọ káàkiri olómọ́sọ́ gbalagbà mí nìyí nígbà tó bá jẹun tán ló sì bọ́ tẹ́wọ́ àárín káàkiri gbà dígbò pẹ̀lú kí ní irú ẹṣin tó mọ gbẹ́kùn káàkiri ìtìjú ò tó nǹkan mọ́ kò nǹkan mọ́ àmọ́ ò lè jẹ́ mùsùlùmí kó mọ́ nítìdì wàlúwàlú àfi tó bá mú tó ẹ̀kọ́ ẹ̀sìn lókù torí pé ìtìjú ń bẹ láti gbogbo tá a bá la mọ́ nítìjú lórí ẹ̀ kí láti ń pè ní ìtìjú ká fi tó jẹ́ òdodo ká sọ yẹn lọ ká mọ̀ kọjá àlà ká mọ̀ ṣàṣe ètò sọ ọkùnrin ò lẹ́tọ̀ọ́ láti rí òwò ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ó lè rí tan rẹ̀ òun náà lè rí titi ẹ tó bá ń tọ̀ torí ẹ̀ tá fẹ́ tọ̀ a máa jìnà sí ìrísí àwọn èèyàn wọn náà lẹ́bí sallallahu alaihi wasallam idha dhahaba ila al-salah ab'ad wọn náà ibà lọ́bí tó sì gbọ́sẹ̀ àtàbí máa jìnà dáadáa fún ìpínlẹ̀ lérí tọ́lẹ́tì wà òní bọ́ tọ́lẹ́tì mọ́lẹ́tì máa tọ̀ ń gọ́tà gọ́tà iná ní wà ná tọ́lọ̀ ń fún mi ó nà á sí wọ́n tọ̀ kìí ṣẹlẹ̀ àpọ́nlé àwọn kan tó sọ́ọ́ di dáńtí láti fẹ́ tí àbá ìyá kan bọ́ṣọ́ lẹ́yìn ní òwò èmi à wéré ní wèrè ní ọlọ́tọ̀ torí pé ìbá ṣe wèrè ní kí yẹn yẹn jẹ́ nǹkan tó fi ń pè ọmọ rẹ o tú ọmọ rẹ ta torí ọmọ rẹ ń bẹ lábẹ́rẹ́ ìyàwó rẹ ń bẹ lábẹ́rẹ́ gbogbo tó fi ń jọ èèyàn ọmọlúwàbí gbogbo ẹ̀ nìyí gbogbo ẹ̀ nìyí inú àwọn wọ́n rí débi inú wọ́n rí inú yàwèrè gan o sì yàwèrè lóòótọ́ torí pé ò bá yàwèrè gbọ́dọ̀ mọ́ ṣe

wọ́n ní kò sára nù mẹ́ ìsọkúsọ ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ burúkú tòun tẹ fún ni kìí sọ̀rọ̀ gidi tòun tẹ ní kí ní ẹ̀tọ̀ láàrin méjèèjì kí ní ẹ̀tọ̀ wọ́n ní torí pé jígí kò séèyàn mẹ́ òkè ìdání wọn ń wò gangan wọn ní wọn àwọn nípo mọ èèyàn kọ́ lòun wò áwòrán náà ní wọn wò àbí dáná bí sọnù lẹ́yìn tó rọ́ọ̀dì ilá áwòrán áwòrán áwòrán èyí tó ní jígí yẹn kí ni ṣé kìí ṣàárọ̀ ni àárọ̀ náà lòun náà àárọ̀ ni àwọn apá kan náà àwọn ànàfíà mú wọn mú mókìtì mókìtì jagunjagun mókìtì náà dáadáa kò mú ìwọ̀lẹ̀ wò máa jẹ́ eléyìí náà làwọn ẹlòmíín náà wá sì gbọ́yé lọ́kọ́ kì í máa fẹ́ wo àwòrán ìyàwó rẹ̀ kódà ń gbọ́n ọba ṣeré lọ́kọ láya wọn ni ẹ̀ paná a gbọ́dọ̀ rí ara wa ọlọ́run tún ṣe léyìn bẹ́ẹ̀ ni ọkọ̀ kò sí tọ́kọ̀ lè rí lára ìyàwó ẹ̀ láti orí orí irun rẹ̀ lókè dé ìsàlẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọkọ̀ ló o tọkọ ṣe lè rí sí ìyàwó náà ìyàwó náà lè rí tọkọ láì sí àyàfi láì sí àyàfi kò sì sí tó ṣe léèwọ̀ kí èèyàn fẹ́ bẹ́yàwó ẹni ṣe lé tó mọ̀ tán náà kò tó ṣe léèwọ̀

ó kú gángan kò sí tó lè gbà wọlé ó lè gbẹ̀yìn wọlé ó lè gbẹ̀gbẹ́ ó lè gbà ẹni gbé máa ń gbà wọ okun wọn tó bá ti gbóko rí à ń sọ̀rọ̀ bí éka twenty éka mẹ́wàá bóyá ẹ fi lẹ̀kùn sí èyí ní lẹ́kùn ìjọba wù ẹni máa ń gbà wọlé bẹ́ẹ̀ ni ìyàwó ẹni ní ìyàwó ẹni bẹ́ẹ̀ náà ló jẹ́ tòdí ibi tá a bá fi gbà wọlé nìyí ibi tó mọ́ ó ti jáde lágbà wọlé so kò sí tọ́pọ̀ ò lè rí lára ìyàwó ẹ̀ kò rẹ̀ sí tíyàwó ò lè rí lára ọkọ̀ àwọn méjèèjì ni wọ́n lẹ́tọ̀ọ́ kan rí gbogbo ara wọn nítọmọlúàbí lẹ́dàá ọmọlúàbí àwọn méjì ni wọ́n lẹ́tọ̀ọ́ ẹ̀ àmọ́ tó bá ti ń jẹ́ sípìtọ̀ ìwọ obìnrin ọmọ rẹ ọmọ rẹ tó ti balájà àbẹ́ tó ń súnmọ́ àti balájà àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ bàbá rẹ màmá rẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn táǹkà yìí wọn ò lẹ́tọ̀ọ́ láti rí yìí ti ń bẹ nísàlẹ̀ gbáàyà rẹ dé irúnkùn rẹ o lẹ́tọ̀ọ́ láti rí ìtọ́jú láǹfààní àti rí òun ni ti ń bẹ lókè gbáàyà rẹ sókè àti ìsàlẹ̀ irúnkùn rẹ táwọn ń pè ní ààyè ẹ̀ṣọ́ gbọ́dọ̀ tí ni wọ́n lè rẹ́ṣọ̀ tó bá lò rántí pé ààyè ẹ̀ṣọ́ kódà kó mọ́ lu ẹ̀ṣọ́ wọ́n láǹfààní àti rí lára ààyè ẹ̀ṣọ́ òun lọ́rùn ń bẹ ó lo ṣé ni ò lo ṣé ni o wọ́n lè lò àmọ́ ìgbáyà rẹ méjèèjì oúnjẹ ọmọ o lè fi han ìyá rẹ ògbọ́rọ̀ máa rí ìtìjú ni bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀dájú kọ́ ìtìjú kámátì àbúrò rẹ̀ kámátì ẹ̀gbọ́n rẹ̀ kámátì obìnrin àti bọ́kùnrin àti bóbìnrin kí ló kù ọkùnrin ti mú bẹ̀ òbí náà ti mú bẹ̀ kí láwá kù. wọ́n lọ wọn nílà máa náà ní ìyẹn máa ń dáàbòbò tó bá ní ni ó dáàbòbò ara rẹ̀ àwọn twenty years ó ti rí ṣàbàlà ti ju gbogbo ẹlẹ́ ìyẹn kò sẹ́kọ̀ọ́ndì eléyìí àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní ti máa fà tá a bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìsìláàmù ó kọ wa ní ìtàn pè ní tìjú bẹ́ẹ̀ náà lọkùnrin náà ẹgbẹ́ bá ti sọ ọkùnrin ò lẹ́tọ̀ọ́ láti rí òwò ọkùnrin ẹgbẹ́ rẹ̀ àyàfi tó bá jáwéjáre lókùnrin so àwọn tó láǹfààní láti rí òwò látara làlúrí alákọ̀ọ́kọ́ òun náà ni dókítọ̀ ẹni tó fẹ́ wo ìwò tó fẹ́ níbi ìwòwò wa yálà ọkùnrin náà ni àbóbìnrin ni o islam yọ̀ǹda rẹ̀ dèédé bí tí wọ́n ti fẹ́ wù ẹ́ sàn dèédé rẹ̀ náà ni o fi yan dókítà rẹ̀ torí pé àgbọ̀rùrọ̀s tó kọ́ dàrú mi padà rìhà èyí tí làlú bá ti béèrè dèédé ẹ̀ náà la máa ń fún làlú rí wọn ló fẹ́ gba bẹ́rẹ̀ gbà wọ́n tó gbogbo abẹ́rẹ́ ló bá bọ́ gbogbo ṣìmọ́ọ̀bù jìrìbáàbù ní kọ́ọ̀bù ló bá bọ́ gbogbo ẹlẹ́ ẹlẹ́yà kílẹ̀ ẹgbẹ́ gbà abẹ́rẹ́ ṣé ọmọ ẹ fún yín láti orí désàlẹ̀ ni ìdí náà ẹyẹ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ dédé bí tó gùn náà ló ṣì ọlọ́run jẹ́ ká lẹ́kọ̀ọ́ wọ́n tó jẹ́ muslim doctor náà nìyí ẹ̀hẹ́ ìwọ́n náà mọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà sábà máa ń parọ́ pa àwọn torí islam lọ kọ́ kínní ni ìrọ́nà pa tó bá ti lé làbáyé ló ti máa bí aró ti máa kán aró ti máa ní torí pé ń bẹ nínú àwọn medical doctors mi jẹ́ pé fòrò onífòrò gangan náà fẹ́ wò wọ́n fẹ́ wò di oúnjẹ ìtọ́nà ṣe léwọ̀ fún wọn tánà bí n sọ yìí olùdókòwò mi máa enjoy tó bá ti ara àwọn sisters náà lò jáde àwọn ìgbéga àwọn nípa ṣe kìíní sí àwọn akára nìkan yóò kára bọ̀nàkà yìí o fẹ́ gun létí ni àbúfẹ́ gun lórí àbúfẹ́ gun báyà dèdè tó fẹ́ gun náà ló sì fún ọ torí ẹ gbọ́dọ̀ tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ jẹ́ medical doctors lára ojúṣe yìí òun nìyẹn so ẹ máa dáàbò bo ìsìláàmù yín àti ìsìláàmù àwọn ọmọ ìyá yín ni déédéé so dókítà láǹfààní láti rí ààyè ìwòwò tó bá yẹ pé ibẹ̀ ni ìpèníjà àìlera ara ti dé bá ní dókítà mẹ́fì tọ́jú sí ẹlẹ́ẹ̀kejì òun náà ni obìnrin alimaktuba obìnrin tá a fẹ́ fẹ́ káàsì ó sì lóun náà ti ṣe tán náà ṣe ó sì ń bojú à yóò ṣíjú fún wa ká lè rí ẹ gbọ́ yóò ṣe kí ni yóò ṣíjú fún wa ká lè rí tí ó bá sì ṣe ilé wọn náà ti ṣe wá ojú ẹ lọ́la o àárọ̀ ti lè fẹ́ mi báyìí ẹ mi lẹ̀ wọ́n fẹ́ o mọ́jẹ̀ pé àwọn ètò wa pẹ́ ooo wẹ́ mọ́ fẹ́ o nílùú kan ló ti ṣẹlẹ̀ bá mi wọ́n ní kò wò ó ní kò ní ó ti tóun lọ́rùn pa alẹ́ tán wá sí ìyàwó tán tán gbé délé tí ó bọ́sọ báyìí ẹ̀mọ́ tó wí ni ó ní máa há ní iṣu pazi ìnàkí lélẹ́yìn lè yé èèyàn <laughs> torí ẹ̀rọ bá ti ní kó mọ́ ṣe mọ́ta lóhùn dédé tó kọ́kárà ní fún àwa ṣe jù ọ̀hún àti ní ṣojú fún wọn náà kọ́nà tó máa wọlé afẹ́ ìwòkè ẹ̀wòkè bẹ́ẹ̀ asàfùlà àkọ́ jésù ṣẹ̀rí ẹ̀ ń gbà ṣẹ̀rí àti jẹ́ láyé èpo mi ní dédé tó kọ́kárà sí mi sókè ò ní pé kíyàn wo kó ṣíjú rẹ̀ fún ìyà àwọn mìíràn ọ̀làmá wọn ní ẹsẹ̀ rẹ̀ náà ó lè ṣe èyí tá a béèrè lọ́wọ́ rẹ̀ mọ̀ ṣókè ẹ̀sìn ọ̀nà míì ìyẹn la sọ nígbàdí àti nígbà kan nígbà tí wọ́n bá rẹ̀ wọ́n ní ah, ẹ̀ farabalẹ̀ ńbẹ nu tí a ńbẹ lákọsílẹ̀ kò sí tí ẹni tó fẹ́ fẹ́ obìnrin tó sì mọ̀ fún fẹ́ fẹ́ tí èsè mújẹ mújí olórí ibú ẹ̀dá lélẹ́yìn elékùn ẹ̀dá ni ẹni tó ń wá òfò lè rẹ̀ lórí nù omi ló fẹ́fẹ́ ẹ́ wàá rí pé à ah, ìmọ̀ ilé wọn wọn níléèwẹ̀ wọn ń jíwèé ń dájú ni ó sì fẹ́fẹ́ wàá lọ yọjú wò. ẹ̀kọ́ ní tí wàá rí yóò dojú lọ àbí ojú ló fi wo àmójú nǹkan lórí kò sáàbùrú mẹ́ wọ́n wá sì gbẹ̀mí gbóná lóòótọ́ mẹ́rin yìí wọ́n tó bá wọ ọmọ jẹ nínú ọmọ nù sókèlè so èyí ni ó léwu láti ṣe àmọ́ tó bá ṣe tó bá lè ṣe abẹ́ ààlà náà ló wà ìyàwó rẹ̀ tó bí òun hmm. ń jìyà ń dá sì jíjẹ ọ́n láyé ń dá jẹ̀sùn àìdíjẹ nígbà mí yẹn máa ń dín ní tí yóò jẹ̀sùn yá máa ń díjẹ lára ẹni ṣíjú ẹ kí n wò lára ẹni kí yẹn tún lọ tún sọ eléyìí ni kò sábúrú ń bẹ̀rẹ̀ arábọ́sọ wulẹ̀ kó mọ̀ àwọn àfáà míì tí ẹ̀ mú wá táwọn tẹ̀ sí ilẹ̀ àwọn zọ̀rọ̀ rí yà pé o gbọ́dọ̀ sọ fún kó rárá rárá báwọn kò dé báwọn torí pé sàábé tẹ́fẹ́ fi ṣẹ̀rí gan kò sọ fárábìnrin kí wẹ́fẹ́ kò sọ fún sotori ẹ̀ ìgbàláyé wà ń bẹ̀rẹ̀ yìí náà ó di mélòó ó di méjì ẹlẹ́kẹta ìdẹ̀lbáàkámá ẹ bá tó bá dé ọ̀rọ̀ kéèsì torí ẹ̀ ìwọ tó bá ti gbóbi ní mọ̀mọ́ dá sí gbó tó bá ti kàn án. wúmu náà wà mẹ́gbà náà ó sójú wúmu wọ́n bá sáfù náà nílùú kóòtù tó wá jẹ́rìí ó sì ní kọ́ọ̀pù wọn náà àbí èlé sójú tèmi ó sì ní kọ́ọ̀pù rẹ̀ ó sì tẹ̀lé. so ní kóòtù àmọ́ bùkátà kan ní kí èèyàn sí ojú kámẹ́ tó ń sọ̀rọ̀ sẹ́ni tán ní ni àbẹ́lẹ̀ mi náà gbé kinní wọ̀ gbogbo àwọn kan ó ti yù ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni pé bàbá yàgbẹ́ kò bójúmu ká máa yàgbẹ́ àwa yóò wà ara wa máa bẹ̀rẹ̀ bá a ṣe máa ṣe jọ nígbà àjà ìlíyà nígbà ìmọ̀tánmọ̀tán ẹ èyàn méjì mọ̀ bẹ lórí wọ́n lè tó mẹ́fà lórí igi mọ̀ ayé àjẹ́ àjàdí pé ṣé wá àrẹ mú ó sì wá pọ̀ bá a ṣe máa nígbà tá a wà nínú kékeré <laughs> orí igi láwà lórí igi láwọn ìgbé mọ̀ jábọ̀ pọ̀ pọ̀ látàn àbí ní yóò bọ́ síbi ní ah, ọlọ́run tó ṣàánú wa ni ọlọ́run adúpẹ́ o kó o fi sínú ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ pé kẹwàá so ya yẹn máa ní kì yẹn máa máa ní tìjú so ọkọ àti ìyàwó lè wẹ̀ papọ̀ ìyálé ìyàwó wọn ò lè wẹ̀ papọ̀ ọmọ rẹ náà nìyí tó bá ti fura mọ̀ wípé ah ọmọ yìí kò ti ní maturity yẹn ti ń súnmọ́ má jẹ́ kí má jẹ́ kí ọmọ nì àwọn tí ó jù lọ́mọ wẹ̀ ó gbọ́ mọ́rẹ̀ kó máa wẹ̀ nílẹ̀ yorùbá abàjẹ́ rẹ̀ pọ̀ ẹ̀gbọ́n máa wẹ àbúrò àbúrò máa wẹ àbúrò tá mọ̀ pé àwọn ọmọ yìí wọ́n ti dá nǹkan mọ̀ tó bá ti lè dá nǹkan mọ̀ mọ́rẹ̀ kó wẹ ara wọn mọ́ táwọn méjì bá ti dá nǹkan mọ̀ mọ́rẹ̀ kó wẹ ara wọn mọ́ bí kan bá dá nǹkan mọ̀ tí kò dá nǹkan mọ̀ kò sábúrú mẹ́ ó máa ní ọmọ fifteen years yóò mọ rí titi ẹ yóò mọ fi wọn ti kéjì ẹ yóò mọ rí tìkéde yóò mọ fi wọn títí ẹ nílẹ̀ yorùbá wọn ní tọmọdé làfi wọn kí ni tàgbàlagbà bọ àwọn kìíní yẹn èkó bójú mu àwọn òní ní tìjú kódà ọmọ tó bá ti bàlágà ìyá rèé tún wẹ̀ mọ́ onímọ̀ wẹ̀rẹ̀ bàbá rèé wẹ̀ mọ́ lójú onímọ̀ wẹ̀rẹ̀ gbogbo yẹn nìyí sátúlẹ̀ zaraì ìsìláàmù mọ̀ mọ́ dé káwọn aburú tí mọ́sára mọ́ ṣẹ̀ láwùjọ kó má bàa ṣẹlẹ̀ ni. jẹ́mọ́ àsìkò ti lọ insha Allah á tẹ̀síwájú mẹ́sì lórí ibi tí àbàdé abẹ́ Allah subhanahu wa ta'ala ó ṣàlékún ìmánu fún wa àlékún àgbọ́yé fún wa. ní ṣókí sátìlù àwòrán nínú mọ́jẹ̀mú ìrún òun náà ni àápò ibi tó jẹ́ ìhòòhò tán ní káàpò lórí inú àápò bí èèyàn bá ti bò ó ẹni ẹni kò ní ọ̀rọ̀ ó dẹ̀ dájú pé lórí àwọn ẹ tuntun kan ọ̀kan ìyapẹ̀ ẹnu ń bẹ láàrin àwọn onímọ̀ lórí ẹ̀ ṣẹ́ni kírun tí pẹ̀kú sí kankan léjìká lọ́kùnrin ṣẹ́ni yẹn nínú àbí onínú mọ́ṣálá kìláfíyà nìyẹn àbí ètò lékè pẹ̀lú tí mú wá láàyè náà ni ò láàyè náà á padà àdéhùn àwọn mi rò pé láàbẹ̀ yẹn láàná sí àlèsí àná àwọn mi rò pé hmm, láàná sí àlèsí àmánì mo fi àpẹẹrẹ ti wà nìyẹn tó clear obìnrin tó kírun pẹ̀lú miniskirt ṣé nínú àdúgbò onírun onírun obìnrin tó sùn pẹ̀lú jáwérí ẹ̀mọ jáwérí ọkàn mo staff ọkàn jáwérí láì náà nígbà yìí kí ni ààrẹ onírun àfa ẹ̀ ń lé wọn ni àlẹ́ wọn mọ̀ wá àlẹ́ wọn jésù àmọ́ kò nírun kò nínu tẹ́bà nínu ẹ múra ẹ̀sìn tẹ́sì fẹ́ kẹ́ múra nínú àdìsá padà kànábì sọlọ́mọ́ àdìsọ́lá lórí ìdúbà ti lè gbàdágà ọlọ́run nígbà ẹ̀ lọ́wọ́ rẹ̀ àti kó bá kírun pẹ̀lú khimar òun ni àborí bọrùn bo ìsàlẹ̀ gbáyà bo ìsàlẹ̀ débi òdodo wálẹ̀ àfi obìnrin tó bá dá sí pé ó wá wọ jìnnì báàbù ó wọ jìlìbá yẹn ní jàlábíà ó wọ dílé bẹ́ẹ̀ ó wá wọ ìmọ̀rù rẹ̀ ṣe ìmọ̀rù òbí dédé ìsàlẹ̀ dodo báyìí lọ nìyí eléyìí ni ó wọ ọ̀nà láìsí mi àmọ́ wọ́n fẹ́ gbé tọ̀ ó wọ jìlìbá náà ló wá ó wọ mínísíkẹ̀t ó tún wá já <laughs> ni ó wà ṣe mọ́rù ńlá hijabu ńlá tí wà wọ́ láti borí bọ́rùn gbáyà tí ó délẹ̀ dáadáa tí ó mú ẹ tí ó mú ẹ tán nígbà náà ló kí ni ló tó ní ìrùn tó tó gbaládà rẹ̀ abẹ́ allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbọ́yé fún wa insha allah àmọ́ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó mọ̀ wọ́n ti bá ní ìbéèrè méjì péré méjì péré tó lásìkò tó lọ a ní ìbéèrè méjì àwọn ti dọwọ́ okay ọ̀yẹ́ béèrè béèrè fún mi. wáyé kò sára wọn. Nàbílì wáyé pé ṣé ọkùnrin lè gbẹ̀bí obìnrin? Èyí tó dáa tó bá ẹ̀kọ́ mu tó sì bá àdámọ́ tó bá mu tó sì lọ mẹ́sìn Islam òun ni kí obìnrin kó pẹ̀lú obìnrin tó clear ìtìjú yẹn ó máa mọ níwọ̀nba ìnira yẹn yóò mọ níwọ̀nba ìnira ìtìjú fún ẹni tí wọ́n fẹ́ gbẹ̀bí rẹ̀ ìnira fẹ́ni tó fẹ́ gbẹ̀bí nígbà máa sọ fọ́kùnrin fọ́kùnrin wá gbẹ̀gbẹ́ aró ní torí pé lóòótọ́ wọ́n ń gbẹ̀gbẹ́ àti iṣẹ́ tó rọpọ́ nù gbogbo ìgbà ló mọ fojú rí abẹ́ obìnrin tó sì jẹni tí ó ní ti ju òfin ọlọ́run àpòpọ̀ tó bá ti wá ń ṣe láró máa ní láró máa ní torí ẹ̀ kápóbìnrin sóbìnrin ni ìtìjú ni àmọ́ níwọ̀nba ìnira yẹn náà yóò mọ níwọ̀nba so but àwa tíyàwó wá lóyún òun làwọn ó ṣàkitiyan bá ṣe rí obìnrin tó lè gbẹ̀bí torí ẹ̀ bóyá public hospital ni government hospital private gbogbo ẹ ti wà wọ́n la fẹ́ obìnrin wọ́n fún wọn lóbìnrin yes wọ́n la fún wọn ká mọ́ bìkítà yẹn o ewu ni òbá ìrìn àjọsọ láyọ̀ òbá àjọkùnrin òbá àjẹ obìnrin kó dà wẹ́ pé mọ́ gbogbo tó bá ṣe gbogbo ẹni ah, dayusu náà gbélé ìlú dayusu aláìdá ọkùnrin tí máa ń kó bàjẹ́ wọlé wá fáwọn aráalé náà ń pè bẹ́ẹ̀ àá gbìyànjú ó yẹ pé obìnrin ló ń gbẹ̀bí ìyàwó pa àmọ́ tábà wá gbìyànjú títí táàrí jọkùnrin nìkan àbí obìnrin náà ni ó gba ó wá fẹ́ yíwọ́ tóbìnrin obìnrin náà fẹ́ gbẹ̀bí ti wà nípò láàrin ayé sọ́run láàrin ikú àti ààyè amọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní emergency kò sáàbùrú mbẹ̀ ẹ bá sọ fún wa tó ti di là lórí nù là lórí lódì so èyí tí ó bá rọrùn nígbà náà láti gbóhùn rẹ̀ láti gbóhùn ọmọ pẹ́pọ́ ọkùnrin náà ló gbẹ̀gbẹ̀ rẹ̀ náà ní àyànlá kò sáàbùrú mbẹ̀ náà. Number two. nam wa ye be do wa ye pe e jo be fi a je lona ti àmọ́ ẹni tí ìṣẹ̀lẹ̀ yẹn tójú ẹ̀ tó òun jẹ́ ẹni tó ń bojú òun ló lè sọ tó dòdòdò òun ló lè jẹ́rìí àbí ló lè jẹ́rìí pé àà irọ́ o ẹni tẹ́ fẹ́ náà yìí kọ́ o lọ́nà tí ò lẹ́ òun kọ́ ló òun kọ́ ni yàtọ̀ sí òun kọ́ mo wà náà eléyìí ò ní kò bùkátà kan sí ojú kò bùkátà kan sí ojú láàrin ara ẹni ọ̀rọ̀ náà ni ó sọ àlàyé náà ni ó mú wẹ́ẹ́ kó tó wá jẹ́ sí pé kóòtù ni wẹ́ẹ́ pé kóòtù ni tí wọ́n bá ti pè é lẹ́lẹ́rìí ẹni tó máa pè lẹ́lẹ́rìí náà ni kóòtù máa ń gbà láàyè ẹni wọ́n bá ti pè lẹ́lẹ́rìí kò lè yọ ọjọ́ jẹ́ bí ẹlẹ́rìí ṣókìlẹ̀ tí wọ́n bá wà ní kóòtù ah, adájọ́ mo fẹ́ jẹ́ wọ́n lè yọ ẹlẹ́gbẹ̀rún torí anybody kì í sọ̀rọ̀ nípa tí adájọ́ bá ti ń bẹ lórí àga ẹ pa lọ́rọ́ rẹ̀ ẹni tí ó wà lóhùn fẹ́ jẹ́rìí yóò ti ó ti fọ̀rọ̀ kalẹ̀ àbí wọ́n ti pè sí ìjẹ́rìí tó tó di pé òun gbàdùn dè so tí wọ́n bá ti pe ẹlẹ́à sí ìjẹ́rìí ó mọ òwòrán tiẹ̀ ó mọ òwòrán ti àmọ́ tẹ́pọ̀ náà bá wà láti lọ jẹ́rìí tí ò ní bí làlúrí ìnira fún un náà bẹ́ẹ̀ ni tí ò ní pé fún kò sábúrú ń bẹ̀ yóò sì gbàgbé lọ́dọ̀ ọkọ rẹ̀ nílé tọkọ bá yọ̀ǹda ọkọ ni bó ṣe rí yẹn náà ìwọ náà ló lọ jẹ́rìí àlọ́ jẹ́rìí ní ìfẹ́ kó lọ rẹ̀ má lọ jẹ́rìí tó bá ti ní má lọ lójú kò sílé náà ni. kó bá kó bá ń bẹ lábẹ́ ọkọ̀ tí ó sì lọ́kọ rẹ́pẹ́ ní bàbá bàbá rẹ̀ ní òkun níyànda àmọ́ kẹ̀kẹ́ ṣe nǹkan tí lọ tí wọ́n bá sì wé pé yẹn èyí lọ jáde ní pọ́ọ̀tù náà ọ̀sọ́lọ́lọ́hùn aláṣẹ́yìn ya. ìbéèrè wa wípé fún ọkùnrin tí tọkùnrin bá wọ aṣọ bíi síngílẹ̀tì tí ó lọ àbí ò lọ ó lọ ó lọ bá ti ní nǹkan kan léjìká kò pọnra náà tí wọ́n ran papọ̀ báyìí ó lè ní eléyìí mọ́ sí mbẹ́ ìdí eléyìí tí wọ́n sọ pọ̀ wọ́n yìí ó lè mọ́ sí mbẹ́ tó tàn kó lè nìkan ó wá lè fẹ́ ó lè mọ́ fẹ́ lára ẹni singlet wà bẹ̀. kódà àwọn mínà àwọn àfa wọn mú wa pé kò bá jẹ okùn lẹ́ni yẹn fi so etí aṣọ wájú mọ́tẹ́yìn wọ́n wá gbé okùn yẹn níbí wọ́n ló lọ ṣókẹ́lẹ̀ wọ́n ló lọ orí pé kí nǹkan kan bẹ́ ní kíni ọmọ eléjìká kí nǹkan má sí eléjìká rẹ̀ òun kò dáa but alhamdulilayi nígbà tó lọ́ba ti fún wa láṣọ kí ló dé tà ní mo múra dáadáa fọlọ́n gẹ́gẹ́ bí àyà yẹn kòdú zinata kum inda kulli masjid ọlọ́run ní ìjọba ti fẹ́ kéèyàn ká múra ká bó ìhòhò ká wọṣọ dáadáa ṣọṣọ tó bá dáa nìyẹn máa ń lò tí ó bá ti dáa àìlò وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله